ọmọ jábèsì ọmọ jábèsì. ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkí bẹ́. ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkí bẹ́ o. ayé la bá ayé la ó fi sí lọ. àìmọye àwọn èèyàn tó ti hùwà yóò hùwẹ̀ wọn ò sí mọ́ bí wọ́n bọ́ ṣe lò gbà. ọmọ jábẹ́sì sìtá ṣe jẹ́jẹ́ o. ọmọ jábẹ́sì sìtá fún èlò gbà. ọmọ yìí dárò mọ́ ṣùgbọ́n kò bí kẹ́fù ọmọ dára ogun wa. ìwà lọ́ba kúrẹ́ o. ohun tó ń dán lọ́dún eégún o. ọmọ alágbà àfàkàrà jẹ̀gọ́. ọmọ yìí máa pa mí máa pa mí. tó bá yá dán mo máa bàrà ẹ. ilé láti káṣọ ń ọmọ jábẹ́sí báyà lọ́dọ̀ mi tuntun ọmọ òun ẹ̀ ọmọ jáde sí. àwọn gbòṣe ọmọ òun ẹ̀ ọmọ jáde sí. orí mi òun. wọ̀rẹ́ bá rìn ìrora. èdè yìí. ọ̀sán. wà ókè má bínú pé mo pẹ́ ọ̀nà ló pọ̀ sórí yìí fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ mi dáadáa mo fẹ́ jẹ́ kó mọ̀ mí kó mọ orí èèyàn tí mo jẹ́ sórí mi bí mo ṣe wà yìí ọlọ́run fún mi lówó gan mi ń palantia mi ń polongo mi ń pariwo ni mo lówó lọ́wọ́ gidi gan ni in a day tí bá fẹ́ fowó ṣe fàájì ehm, mo lè ná one point seven ten problem tí mo ní ni pé mi kì í ná round figure mo lè ná bí one point seven fifteen àbí one point seven twelve bí mo ṣe máa ń náwó tèmi nìyẹn you understand sin báàgì tí mo gbé sínú bẹ́ẹ̀ five million naira tí mo fẹ́ ná lé ní nìkan ló wà nù ẹ̀ hmm, bẹ́ẹ̀ ni mi wà kí n náwó anyhow obìnrin nìkan ni máa náwó mi fún mo yé ti ọkùnrin ìyá wọn láyé ṣó yẹ obìnrin tí máa náwó mi fún yẹn ó láti yẹ kó láti ṣeré fún mi kó lè mi dàrú kí n ṣí èrè mo ṣe máa fi hàn but mo ṣe wá rí súra ẹ mo rí nídìí ẹni tó lè ṣeré you know màá dẹ̀ fẹ́ kó try kó meet up expectation mi tó bá ṣeré fún mi bí mo ṣe expect tó ṣeré fún mi dáadáa nínú five million yẹn màá fẹ́ one point five oh five hmm, àbí kí n fẹ́ one point five oh three hmm, bí mo ṣe máa ṣe tèmi nìyẹn owó wà lọ́wọ́ mi gidi ni o ó wá kù sí ẹ lọ́wọ́ tó bá fẹ́ rówó gbà àbó rówó gbà wákàtí. sórí èmi gan sí wọ́n parí yìí mo ti pẹ́ ní street mo ti pẹ́ mo ti date àwọn èèyàn mo ti wà pẹ̀lú àwọn èèyàn dáadáa bẹ́ẹ̀ ṣe wà yìí weak points ara yín pọ̀ wọ̀ five ló kọ́ mọ́ lára tí mo bá kìsẹ̀ tí ò bá ràn ẹ̀ màá mú àwọn mi màá ti bọ ẹ̀ létí tí bá ti wá ṣèyẹn fún ẹ tí gbogbo kinní ẹ tí gbogbo ara ẹ ò tí ì dìde màá tún wá mú kinní ọmọkùnrin màá fi kọrin màá gbé sẹ́nu eh, màá sọ di mike tí ìyàwó àti wá ràn yẹn torí gbogbo nípò ẹ méjèèjì yìí màá wá mú ọwọ́ mi màá wá mú máa fi máa la tí ìyàwó àti wá ràn yẹn màá mú ọwọ́ mi màá wá mú sí orí yẹn màá fi rìn yẹn désàlẹ̀ dé gbogbo ẹsẹ̀ yẹn báyìí. ìṣòro gbogbo ẹ̀ pátápátá ni weak point mi gbogbo ẹ̀ bámbám o gẹ́ẹ̀tì ẹ̀ kò sí ìtòṣẹ́nu gbogbo ẹ̀ tí ò mú mi bó ṣe wá ń ba lọ má má jẹ́ mi bínú má má jẹ́ bínú fún two point five nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ó má lè má lè parí ẹ̀ wàá má gba gbogbo owó mi wàá má gba gbogbo owó mi ó má ti mú mi ọ̀rẹ́ yìí wàá má gba gbogbo owó mi ọmọ ìyá má gba gbogbo owó mi. ẹ̀dá ṣe mí lọ́mọ núwa orí má ṣe mí lọ́mọ jábèsì ọmọ jábèsì. ìwà ọmọ ní má ṣòkí bẹ́ẹ̀ ìwà ọmọ ní mọ́mọ́ sókè. wọ́n fẹ́ mi ní one point five nínú five million àwọn èèyàn kan ló fihàn ten million bí mo ṣe bá ìṣeré tó láti gbogbo orí ẹ̀dẹ́ kan náà ẹsẹ̀ mo fẹ́ fi one point five gbogbo owó ẹ̀ ni máa gbé lọ everything ẹ̀ ni máa kó lọ mo ti ya wèrè bó ṣe wà yìí o ní jí the next five hours wọ́n á jí ẹ̀ tì. kó gbogbo aṣọ ẹ̀ yóò fẹ́ fìdí lásán máa wá mi kiri. ìyá gan máa mú wọn lọ fàbúrò ní síbájú. ọmọ jábọ́ sí sáfọ́ ẹ lọ gbà wa ìwà lọ́ba búrẹ́ ọ̀rọ̀ yìí má pa mí má pa mí. tó bá yá dọ́mọ́ máa bàrà ẹ̀. ilé láti káṣọ ń ròde. ọmọjà bẹ́sí má yá lọ́dọ̀ mi. sunkún ọmọ ẹ̀ ọmọjà bẹ́sí. àwọn òpòṣẹ́ ọmọ rẹ̀ ọmọjà bẹ́sí. obìnrin tí yóò dún dèmí bíbá yìí kí n tó dé yẹn tèmi ti jáde mo gbé lexus dé tèmi ọmọbìnrin tó pupa tó dún dèmí kọ́. ọmọ wo ah ṣebí ìgbà tí wọ́n fẹ́ jáde wọ́n dẹ̀ ṣàlàyé fún mi pé toiletries hòtẹ́ẹ̀lì tàwa pé ẹ lè lo páwọn fẹ́ bá yín gẹ̀ẹ́tì toiletries. Ah, ẹ wá farabalẹ̀ ẹ gbọ́ mi. sọ tó bá yẹ pé fẹ́ wẹ̀ ni omi ń yọ lọ́dọ̀ tèmi náà pé bá tún fẹ́ lo tọ́lẹ̀tì aláwo òun eh, lèmi náà ń lò. ó dàbí mo yàwó àbá yí ẹ̀fẹ́ bàjẹ́ ni ọmọbìnrin ó drive in ṣé ọmọbìnrin yẹn gbé mọ́tò wá ń tiẹ̀ ni tó jẹ́ kó drive mọ́tò mi jáde ṣé wọn kó lórí burúkú. báwo lèmi ṣe fẹ́ mọ̀ sẹ́yìn kọrúkọ yín sí lára ni kò sí ti bá mi fẹ́ mọ̀ náà. orí mi ìgbà tí mo gbé mọ́tò wọlé tí ọ̀gá ọmọ yẹn ti gbé mi lówó lọ. ṣé bẹ́ẹ̀ jọ wọnú ilé ẹjọ́ lóra yín ni àwọn dẹ̀ wà yín jáde. ó ti gbé mi lówó lọ ó ti gbé mọ́tò tí wọ́n fi rán mi iṣẹ́ lọ ó dẹ̀ sí géètì fún òdẹ̀ sí lọ ayé ẹ̀ máa bàjẹ́ five million ló gbé lọ mọ́tò ní ló gbé lọ. káàbọ̀ ẹ dè wá ó mà yá yín list tí ẹni kì í ṣe mo ti kọ́ sílẹ̀ fóònù mi. kọ́ sí jàre kí ló ń ṣe ẹ̀ náà orí ò pé ni ah, ìwọ ò lójú ni o ò fojú ríran ni ah, kí ni túmọ̀ gbogbo yẹn ṣé bí mo ṣe kò léèrè ṣé mo ṣe kò léèrè tí mo wá lé hó ah, o àbúrí ò pé ni. kò yẹ kí wọ́n bí mi kí ló ṣe mí o. èmi ò mọ kí ló ṣẹlẹ̀ o máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé o ti pàdánù ọkọ mi irú olè yìí rí bí mo ṣe ń drive lọ tí mo ti gba five million tí mo sọ fún ẹ pé ọ̀gá ni kí n wá gbà pẹ̀lú mọ́tò ọ̀gá bá ń gbé lọ pé kí n máa mo kàn ń gbọ́ kàkà kárakákà kàkà kárakákà kí ló ń dùn kí ló bàjẹ́ ìbọn ló ń dùn àwọn amọ̀ràn yìí wọ́n dá gbogbo adúró ni bí mọ́tò mẹ́fà sí méje mo ní mo dáràn owó lówó mọ́tò onímọ́tò èmi ni mọ́tò ẹlẹ́kejì tó wà ní orí láì wọ́n ṣe dá mi dùbúlẹ̀ yẹn àti kọ́ ò ìfọ́tí ni dọ̀bálẹ̀ gbàsáyé dọ̀bálẹ̀ ó ní à èmi ń kọ́ o èmi tún wọ designer mo ń wọ designer jeans mo ń wọ designer top wọ́n bọ́ méjèèjì lára mi wọ́n gbowó lọ́wọ́ wọ́n tún gbé mọ́tò lọ gbogbo gbogbo ẹ̀ pàápàá ló ti lọ bí mo ṣe wà yìí n bá tún wojú wọn rán ni à òun ojú mi àti kára lọ́ba kọ́ kìbọn lọ́fẹ́ yìí mọ́ mi lẹ́sẹ̀ mo ní jẹ́ ẹjọ́ ẹjọ́ mi ò dá yín mọ́ mi ò dá ẹ àwòtẹ́ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ti rọ́ọ̀bù alọ́ ti fún mi lélẹ̀ ọmọkùnrin kan tó ń gbẹ́gbẹ́ òtẹ́ẹ̀lì ló ṣàánú mi ló fún mi ní jíǹsì. àdúgbò lọ́dọ̀ náà. mo wá ń bọ̀ wá sọ̀rọ̀ sọ̀rọ̀ owó ọ̀gá wọ́n ti gbà lọ mọ́tò ọ̀gá wọ́n ti gbà lọ bóyá máa sá lọ fọ́gà ni mi tẹ̀ tí mò ń kan tí mo fẹ́ ṣe. wọ́n tó yẹ kó bọ́ síta kó ṣe sàrà kó máa dúpẹ́ pé ó pàdánù mi. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o ẹ ó yá kí ló máa ṣẹlẹ̀ sí owó ilé. ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni fún bèrè tó bèrè yẹn ṣé ẹ̀dẹ̀ máa ẹ̀ tó yẹ kó máa bá mi ronú bí mo ṣe fẹ́ ṣe gbèsè ayé mi five million naira àti mọ́tò onímọ́tò òun bí mo ṣe wá ṣe one fifty three thousand ò ní rówó ò ní rówó. ẹgbẹ́ àkàdé lọ rìpọ́tì ní police station àwọn ọlọ́pàá yẹn bí wọ́n lè wá àwọn olè yẹn wọ́n lè mú un. wọ́n rojú mi wọ́n rí ojú mi. wọ́n rojú yín mọ̀. wọ́n dẹ̀ láwọn ti máàkì ojú mi tí nǹkan kan bá ṣe àwọn wọn á mọ̀ pé mo rìpọ́tì jẹ́ kí n gbà ṣàrò àwọn fúnmi lẹ ara I'm máa kàn mí for now ara máa kàn mí seriously for now mi lẹ. ìwọ ni kò ní sòrò kò gbọ́ tèmi àwa to la máa ṣe àwa to ní ro wàhálà tó wà mẹ́rin wo kò sẹ́ni tó máa fọ̀dọ̀ tí ẹlẹ́dẹ̀ tí ò ní ṣe wàhálà àwa ń dúró ń dúró pé ká fọ̀lú ìmọ̀ ni àwa ṣe tán àwa ní sùúrù so àwa ṣetán láti ṣe wàhálà yẹn láti make sure pé ìlú yìí ó mọ́ àwa ṣetán láti fọ ìlú yìí mọ́ nǹkan tí ò yé àwọn nìyẹn of course ó ó mọ nǹkan tó máa ṣe barista ṣọlá ní sùúrù gbogbo nǹkan tó fẹ́ sọ ló yé mi ó dà jẹ́ ká ríra lọ́la you just tell me the time tomorrow tomorrow available èmi àmà èmi èmi èmi àpè ẹ ẹ ṣe all right now thank you yeah. dadi ẹ̀yin àti tatu ni. my princess ẹ àwọn ọ̀bàlújẹ́ kan ni jẹ́ pé kò wọ́n ò ro nǹkan kan mí ju pé káwọn ọ̀bàlújẹ́ jẹ lọ ẹ̀yìn sí àwa ṣetán láti tún ìlú ìṣe láti fọ̀lú ìmọ́tórí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa ọjọ́ ọ̀la yẹn làwọn ò rò mọ́ ẹ náà we're ready to make sure pé bad eggs ayọ̀ wọn kúrò ṣé you understand you know ẹ wọ́n máa ń sọ pé one bad apple spoils another forty ẹ̀hẹ̀n bẹ́ẹ̀ tá a bá rí one bad apple yẹn yọ kúrò á save another forty tó wà ní basket kan náà you know nǹkan tá a fẹ́ ṣe nìyẹn ẹ kò sí problem. yíyá yẹn a máa jà a máa pé a fọ̀ tó bá di ráàgì ẹ pé à ń bẹ̀rù pé torí àwọn ẹbí ìwà àti mọ́mí ẹ a lọ sí Texas kẹ́ lọ jókòó jáde I have a house there you know. èmi ò lọ sí amẹ́ríkà o mi lè fi yín sílẹ̀ báyìí kí wọ́n sọ pé mò ń lọ sí amẹ́ríkà kankan mi ò lọ o because mo fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe mọ̀jà mọ́sálà mọ́ akíkanjú lójú ogun ni o ẹ máa rò ó kẹ́ tó ṣe nǹkan anything tẹ́ bá fẹ́ ṣe ẹ rò ó dáadáa kẹ́ tó ṣe o because èmi mo mo ṣe nífẹ̀ẹ́ yín tó dẹ̀ lè fi yín lẹ̀ kí nǹkan kan ṣẹlẹ̀ sí yín o i'm not going to any america. I know you love daddy. Kò sí nǹkan tó máa ṣe bàbá ẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀dá tí Ọlọ́run dá rẹ̀ á dúró tì ní lọ́jọ́ ìṣòro. Ṣùgbọ́n bẹ̀tà bá ní ká má ṣe tá a bá ń sá ta ló fẹ́ ṣe. Ẹnìkan náà ló ṣàn láti tún ìlú ìṣe. You understand? You don't worry. Nothing will happen to your daddy. Okay? Nothing nothing nobody can harm your daddy àfi tí ọlọ́run bá sọ pé ó yà kò dẹ̀ tí ì yà tẹ̀lé mi máa dúró jẹ ọmọ àbí you ṣàtọ́jú daddy ẹ̀ so you don't worry okay mm. don't worry nothing will happen to your daddy All right. ń eh, wò pé bóyá kí n gba domestic staff kan fún ẹ kó máa tọ́jú o fẹ́ mú gbá o fẹ́ máa wò o fẹ́ ṣe. no daddy that's not important kó tó wà important fún mi happiness rẹ eh? mi ò ní kí nǹkan tó kàn sí mi daddy. ó happiness tiẹ̀ náà lèmi náà wà ṣùgbọ́n kó tó bá rí èèyàn kan sì ń tó ní tó ní bí housemate tó lè ṣe gbogbo nǹkan wà láti ẹ̀ náà máa dín pé ní ìfẹ́ fún wàhálà torí kí ayé lè rọrùn fún wọn lèmi ṣe ń ṣe wàhálà ẹ̀. thank you dada. you know dada. I love you too. <laughs> Daddy, yeah. are you ready to eat now? Uh, no. Looking for CNN, talking about wo CNN, talking Don't want to first song Palua. Daddy, ẹ̀yin àti CNN Yes. Sir, yìí ah, ṣá. Ìgbà míì wọ́n sọ̀rọ̀ wa dáadáa, ìgbà míì wọ́n ní Nàìjíríà, Nàìjíríà rí bákan. back <laughs> dẹ̀ máa ń wù be láti bọ̀ so that I'll lè fún <laughs> Anyway, the bá ti ṣetán tẹ fẹ́ jẹun ẹ̀yin kan pé mo máa wá sáàbẹ̀ yẹn. Oh, I'll do that. All Daddy. Take care. Daddy loves you, huh? I love you too. Kí lẹ tún la ṣe o ẹ̀yin? Oh, baby, Oh, gbá lórí ẹni bí joke. Ah, baby, yìí long, you're lọ́n yẹrù lórí, ó ti wá gbọ́n ju tíṣà yẹn lọ báyìí o. Ẹ wo ẹ̀yin baby, ètò wọn sọ yẹ wo kò bá mi ń sìn. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ mọ́tò yìí? Báwo lè fẹ́ dowó? Ah, ọmọ this one they go back, Nsha. I go dey talk like that? Kẹ́fì ìrẹ̀kú ìgbà mélòó la máa fi pe Báyọ̀ lè mechanic tó máa sáré sta mọ́tò sharp sharp ó dẹ̀ mọ̀ pé nǹkan tó specialize nínú ẹ̀ nìyẹn before you know it money don show no time now. Um, actually suggestion ẹ̀yẹ da o mi sọ pé kò da bọ́ èmi nǹkan tèmi ò láìkí nípa Báyọ̀ ni wípé Báyọ̀ máa láì kó máa ṣe sixty forty èmi ò dẹ̀ láìkẹ́ owó yẹn ti pọ̀ jù jẹ́ ká gbéṣẹ́ yẹn lọ sí òde onírin òde onírin ló ṣúọ̀ jù àwọn yẹn ń sin wọn tó bá rí mọ́tò báyìí owó ni lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí pé long time long time ẹ wo owó dé onírin yẹn long time ni ẹ mú bọ́rọ̀ mọ́tò yìí ṣe jẹ́ náà èmi gan ródò ẹ̀ ni kí tó wà débẹ̀ tọ́lọ́pàá bá lọ mú mi ń kọ́ ọ̀rọ̀ báyọ̀ ńlẹ̀ yẹn èmi á fẹ́ fara mọ́ o ọ̀rọ̀ báyọ̀ ńlẹ̀ yẹn fìyẹn lẹ́fẹ̀ẹ́ mi á ṣe sixty forty pẹ̀lú ta ni àbó lórí burúkú ni ṣé kò lọ bí ya ẹ̀sìn èmi lọ ṣiṣẹ́ mo lọ gbé mọ́tò wa á fẹ́ gba sixty kémi gba forty tí bá fún ten percent tó máa ṣọpẹ́ ni. one eighty sharp It is too sharp. Uh, I too love you, too get brain. Na that buy your leg on go fit do am. This number, this was for celebration. Ṣé a mọ tíjà rẹ̀ yóò máa wọlé? Ṣé ṣé ṣé kíkì. Ọmọ ìwà pé ìgbówó lé bẹ̀rẹ̀. Láti wà nínú ìlú àbá pé ìgbówó lé rárá. You no know my name, Ego Oka. Àǹtí, ẹ ṣe gan ni o. Ọkọ mi ń ya wèrè gan o. Ṣé rí ń sìn gbà tó délé? ó bẹ̀rẹ̀ sí ń sọ pé olè ló rọ̀bù òun ah irọ́ tó gbé sílẹ̀ fún mi nìyẹn èmi náà dẹ̀yà kò bẹ̀rẹ̀ ẹ máa ṣojú pẹrẹpẹ bọ́ọ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀. n kò ṣe bẹ́ẹ̀ mo tún pì tí ẹ dára pẹ̀lú ọkọ mi má dùn á ó tún ní máa bá òun dúpẹ́ èmi náà ṣàǹbá dúpẹ́. wo àǹtí ẹ̀yin kan bẹ́ẹ̀ ṣe wà yìí bóyá kẹwà ń lé ọkọ orí street rẹ̀ kẹwà o hmm. ẹ̀yin tẹ́ nírú ọgbọ́n bẹ́ẹ̀ yẹn tẹ́ bá wà sí tẹ́ máa mí ìkówó gan-an ẹ ti kọ́lé ẹ ti gba nǹkan lọ́wọ́ ọkùnrin gidi gan-an o kí lọkọ yín ṣe fún yín gbọ̀ngàn tó bí. olórí burúkú ni bí ọkọ mi ṣe wà yẹn tó bá ní one billion naira kò lè fún mi one hundred thousand ó ya wèrè débi pé ó ní àwọn débi pé ẹ mọ̀ ó pìfẹ́ kó náwó fáṣẹ́wó ṣé gbogbo tí mò ń ṣe péǹtì tí mò ń tọ́ yìí ni mo ti fẹ́ máa yọ owó tí mo tún fi máa bọ́ idiot. ìyàwó olówó kẹ máa tọ́ péǹtì. Ah. mi ò ti gba ṣọ́ọ̀bù ṣì kó ra odidi kábíyèsí. Ah. mo ní tẹ́lẹ̀ ẹ báyìí àwọn ọmọọṣẹ́ mẹ́wàá ni mo ní nígbà tó o sì owó tí máa fi mẹ̀ǹtẹ́ẹ̀nì wọn kọ́ ó pu ìfẹ́ kó máa náwó síta kó máa ṣe yàlà yòlò yàlà yòlò bọ̀ nínú ilé bọ́wọ́ ẹ̀ ṣeré ni akágọ́m gidi ni. olè náà ló máa ló gbà lọ́wọ́ òun kí ló fẹ́ sọ fẹ́ sọ fún mi pé òun gbóbìnrin lọ sọ́tọ̀ obìnrin wá gbowó lọ́wọ́ òun ni kò ní lè sọ. kò lè sọ. àǹtí ẹ̀wọ̀n nǹkan tèmi fẹ́ sọ fún yín tẹ́ bá nínú iṣẹ́ yẹn gbé wá fáwọn àwọn a bá yín ṣe a lè máa fún yín iṣẹ́ yín. ó máa gbowó mi very soon. ìyẹn máa rí iṣẹ́ ṣe dáadáa. owó mi ó ń bọ̀ lọ́nà ìsinyìí ẹ bá mi dá ọgbọ́n yẹn ọgbọ́n eléyà nílò mọ́ ìmí ìlà tún máa gbé wọlé. àbọ̀ àǹtí ẹ̀yin gan-an ẹ strong gan-an because kí ni ọkọ yín ó gan-an ẹ̀dẹ̀ ń gbà sára bẹ́ẹ̀. Ah! bí mo ṣe ń gbà nìyẹn bólórí burúkú ẹ̀dẹ̀ ṣe wà yẹn ó lè ṣe mẹ́ta kílẹ̀ tó mọ́ kò lè sí kọ́bọ̀ lórí ẹ̀. ọkọ yín tó gbé wọn pẹ́ kó tó wá. bó ṣe wà nìyẹn. wọn ò ń sanwó ó yẹ kẹ́ pa wọn nì. ṣé iná ti wá rí ìdí tí mo ṣe gbé plan yìí kalẹ̀ ti ẹ̀wọ̀ kọ́ yẹn. Ah. èmi gbọ́ bí mo ṣe wà yìí mi lè fẹ́ rọ ọkùnrin bẹ́ẹ̀ yẹn hmm. ó ti ah, mi ò fẹ́ wí òbẹ́ ó máa balẹ̀ ọba jẹ́ ah, kí láwọn tó wà ń gbòdò kí ló fẹ́ bá tó bá ti balẹ̀ ọba jẹ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sẹ́yìn òkè ẹ pé ẹ jẹ́ ń ṣe transfer fún ẹ ẹ má wọlé. ẹ mú mi bí ọmọ ni mi náà dẹ̀ mú mi gẹ́gẹ́ bí ìyá mi torí ẹ máa ń bá mi sọ̀rọ̀ mo dẹ̀ máa ń gbọ́ mi ìdẹ̀rẹ̀ wa lè rí nǹkan tó yẹ kí mo rí pé kò dá àwọn èèyàn sọ kí má wàá lè pè mí sákìyèsí gẹ́gẹ́ bí mo ṣe jọmọ sí yín mami iye tẹ ṣe náà àti Christiana òun ló ń jó òun ni o ah, ẹ̀yin lẹ fọnà ẹ̀yin lè òun bá àti Christiana ṣe ga bó ṣe rí gọlọtọ gọlọtọ yẹn kò ṣe pé wọn wà lẹkọ kọ̀ọ̀kan wọn wá ṣe kátikàti káàkiri àdúgbò ìwà jàgídíjàgan kó wọn sì pàtó iṣẹ́ kan báyìí àti Christiana ṣe mami wọn fi yín bú gidi gan-an ni ó dẹ̀ ń dùn mí bó ṣe ń fi yín bú òun mo ṣe ní kí sọ fún yín kẹ́ wá tún ṣe sí ọ̀rọ̀ àti Christiana ọ̀rọ̀ ló kúkú sọ ọmọ dáadáa ọ̀rọ̀ tiẹ̀ náà ní dojúrú torí hmm, kristiana tó ń wo ah, kò síṣẹ́ tí ò kọ́ tán ó kọ́ pè mí sákìyèsí ó lóun fẹ́ kọ́ṣẹ́ nọ́ọ̀sì ah, inú mi dùn mú ní tò ọmọ mi ò ṣiṣẹ́ àánú nígbà tó sì lówó kọ́ṣẹ́ nọ́ọ̀sì lọ́lọ́lọ́lọ́lọ́ àlọ́lárí àràbọ̀ kí bò wá ni lọ́ba tún níṣẹ́ hairdressing lòun ó kọ́ ọ́ mo sì lọ́mọ kan tí mò ń mọ sínú lọ́dọ̀ rẹ̀ ń gbé ìwé mi tó sì ń ṣe dáadáa ń bá fàálẹ̀ lọ lọ́ bá lọ lọ lọ lọ lọ àlọ́ náà la rí àrà bọ̀ sọ wá rí ọmọ mi náà wọ́n ṣàánú wa ni bẹ́rù èèyàn méjì bá ti di tẹnìkan bí ṣe rí nù n ò sì dákẹ́ àdúrà. àwọn la máa ń sọ pé ọ̀rọ̀ bàbá lórí ọmọ náà kò ṣe kékeré. àmọ́ mi fẹ́ kẹ́ ẹ lọ síbẹ̀ yẹn márùn-ún. síbẹ̀síbẹ̀ náà ẹ ní láti kún fún àdúrà gidi àmọ́ tẹ́mi bá ti rí àǹtí Christiana sí èmi á pé òun torí ọmọ mi bí àbúrò ni inú ẹ̀dẹ̀ mọ̀ bí àǹtí mi màá bá wọn sọ èyí tó ń jòdòdò ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi màá bá wọn sọ sínú etí wọn wọ́n á dẹ́ gbọ́ ẹ̀dẹ̀ máa ráyè padà dáadáa lágbára náà ẹ pè mí pé ọmọ mi mo dúpẹ́ o ṣe. Thank you. dọ́là àbí kí ló ń kọ orúkọ ẹ̀ ṣé olórí burúkú ni ẹni àwọn ọmọ fẹ́ wọ́n fẹ́ tọ́kún àwọn òbí ẹ lójú ni wọ́n ní wọ́n wálé wa wọ́n ṣe bí olóyìnbó tó síta ló rán ẹsẹ̀ ọmọ ọjà ọjà ìlàlú wa ni. àti kristi ẹjọ mi ìfẹ́ wà náà mi ò fẹ́ wà náà ẹjọ olórí tàbí tí ìlọ mi ìfẹ́ jà o mi ìfẹ́ jà o. kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe lè wà kí tó rọ bá wọn mú mi sọ̀rọ̀ ló fẹ́ máa dá sọ́ra. èmi ti ẹnu ẹnu ẹnu ẹnu ẹ̀tọ́ tí bá fọ́ bàtà mọ́ ilé tó máa kú bẹ́ẹ̀ láyé ẹ̀ tí bá rí ẹ lè wa mo máa pa ẹ̀ ní olóyìnbó burúkú ni ẹ ẹnu ẹ tó máa ń ṣe báyìí máa fi sípàgùn máa fi lé ẹnu ẹ pa ò ní sọ̀rọ̀ mọ́ o kí ló kí ló ń wá lé wa náà ṣé òun wá ni ṣe ìlú kan láti jẹ wá. so wọn ò nara ẹ wọn ò nara ẹ if not máa pa ẹ dànù ẹmọ ọ̀nà máa pa ẹ wọn máa o. ẹ má bínú àǹtí má bínú. ok tó ń ṣe ẹ èmi àti àlè jẹ pé so máa fún lórí burúkú lọmọ kristi yìí o tó bá yẹ kó ṣì mí gbàjú mi níràn tí máa fi kú láyé mi mọ́ mo yẹ máa lọ ní ilé tó ló ṣì mí. ẹ ṣe mo dúpẹ́ ẹ wò ọlọ́run á bá mi ṣe iṣẹ́ tí náà ní àṣepọ̀ ẹ ṣe ẹ náà ẹ̀yin mélòó ni ẹ fẹ́ pósítà yẹn. ah tọ́tọ̀ yẹn ni. èèyàn ok ok ó ti yé mi ẹ má ṣe nǹkan kan fún mi ṣẹ́rí tá a bá ti ṣe tán ẹ ṣàbí mi lórí aago èmi á pè yẹn lè wá bá mi ní ṣọ́ọ̀bù kí n lè ṣẹ́tù yín ọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́ ok kẹ yáwọ́ sí o ok àmì àmì ẹ ṣe. màmá ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí màmá ẹ jẹ́ kí mi máa lọ sí ṣọ́ọ̀bù ṣètò gbọ́ ẹ jọ máa ẹ bá mi ṣe gbogbo nǹkan tí ẹ kẹ́ ṣe nínú ilé o kí gbogbo ẹ wà fínífíní. mo ti gbọ́ mà mo wá fọlọ́run sìn yín jésù kristi àbáyín wa mọ́tò náà ẹ gúnlẹ̀ láyọ̀ lágbára jésù kristi olúwa wa. àmì mọ́mí every time lẹ́ṣà máa ń gbàdúrà fún wa ṣẹ́yìn ò kí rò pé ó máa ń fọ́ ní ìgbà mi. àdúrà lọ́pàá kristẹni. bẹ́ẹ̀ ṣe máa ń sọ ní gbogbo ìgbà náà nìyẹn wọ́n ní àdúrà ni ẹbọ onígbàgbọ́ àdúrà ló dẹ̀ máa ń gbà kò kì í ṣàgbára ẹ má jọmọ yín lò ẹ màmá má bá yín jà o n tí mo ní kẹ́ má ṣe é ṣe máa ń ṣe o tẹ bá ti ṣe ń jẹ tán ẹ kí ń jẹun ẹ má máa dúró dè mí mo máa ń sọ fún yín tẹ bá ti ṣóúnjẹ tán ẹ jẹ oúnjẹ tiyín lẹ́yìn ìgbà yẹn ẹ̀dẹ̀bù nǹkan tẹ bá mọ̀ pé fẹ́ bù lọ sílé tẹ bá wá fẹ́ máa lọ ẹ kàn bíp mi lórí aago màá pè yín màá lè sọ bí tí ẹ ti máa múwó nínú yàrá mi. kò sí wàhálà ó dàbọ̀ ó dàbọ̀ mú mi ó dàbọ̀. ẹ gbogbo rẹ ẹgbẹ̀lẹ́ àti. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè kékeré kan lọ́rin ni ṣé òde kí ẹ yé ẹ lọ ni ṣèbí ọ̀tún lálẹ́ pé. ọ̀tún la ni àbíjọ́ márùn-ún. Ah, ọlọ́run ṣeun ẹ pọ́n mọ́ lára oògùn kan mọ́ ní oògùn jẹ̀dí ni mo pé o àgbà tí mo lò tán lómi ṣe mí bí oorun ìgbè mímọ arákàkẹ́ ní páálí rẹ̀ àgbà kan yìí olúwa àṣù ni o mo yàrá pé ìgbòdẹ́ ti jẹ́ ọjọ́ márùn lẹ́ẹ̀ lọ nìrẹ́ ipe kẹba mi wà mí kẹba máa yí òkè bẹ̀rẹ̀ sí òbólọ́ àbò òkè bẹ̀rẹ̀ sí òbólọ́ ṣe ni mo mi ná fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ ni ṣẹ́gbọ́n mọ̀. òkè mẹ́sì ṣé wọ́n ló ń ṣe nǹkan ni àbí nǹkan ló ń ṣe yẹ ó kọ dàgbà ṣá òkú mọ̀jẹ̀ sí orí mi tí mo múra ó tún bí mi lè pé òde kí mo ní mo mí lọ nì ah, ah. bí mo ṣe múra ń sìn yìí mo fẹ́ jókòó sí mọ́tò ni kí wọ́n á pa àwọn fámílì ẹ̀ kájọ ṣe mítìn. gbogbo lẹ́nu ọ̀nà kan fún mi. Ah, ah, ẹ ti máa ń fírì mọ́ wọn pípù yìí jù báwo ló ṣe máa bá yín sọ̀rọ̀ báyìí ah, ẹ ti máa ń fírì mọ́ jù. jọ́ọ̀ lẹ bẹ̀rẹ̀ geography tẹ̀yìn ya map. Dámilọ́lá Dámilọ́lá mo máa máa ń kìlọ̀ fún ẹ wo ṣódọ́gba kò dọ́gba mà ọlọ́run ṣe dáyé nìyẹn ọlọ́run dá àwọn olówó nítorí àwọn tó kù díẹ̀ káàtó fún ni a lè ti torí pé àwọn tó kù díẹ̀ káàtó fún wọn ń ṣiṣẹ́ lábẹ́ wa ká wá máa fojú wò wọ́n bí ẹni pé wọn jẹ́ nǹkan kan ta ni ènìyàn gan níwájú ọlọ́run ta ni ènìyàn níwájú adẹ́dàṣẹ̀dá mo máa ń kí ẹ nílọ o inú ọ̀tọ̀ gbogbo wa tẹ́mi máa ń wò pẹ̀lú àwọn òṣìṣẹ́ wa kì í ṣọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ló máa ń wù torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ríra wọn gẹ́gẹ́ bí igbákejì Elédùmarè ṣùgbọ́n ọlọ́run ò ní kémi hù bẹ́ẹ̀ sórí ìwà tí mo dẹ̀ ń hù ó ní mo fẹ́ kó emulate èmi ni kó máa wo ṣùgbọ́n ọ̀kan tí mo sọ fún ẹ. ilé láti kẹsàn-án mo wà ní same time. kò sí ẹ ok kí ni nǹkan tó ṣe ara tí mo wọ̀ yìí ah, mẹ́wàá ṣe é mọ́mí kí ló ṣe aṣọ yìí kí aṣọ yìí kí ló ṣe kí ló ṣe kí ló ṣe. irọ́ ló pa ọ̀wọ́ sọ ìhòòhò ló wà yìí pàwádẹ́ táwọn á máa bú mi mọ́ wọn á lẹ̀ wò ìyá rẹ̀ lajú lẹ̀ tó fi jáde o bóyá bí ìyá rẹ̀ náà ṣe ń ṣe nu èmi ò rìn òhò rí o nǹkan tó ń wọ̀ ń sìn ó ní mo wọ̀ ah, èmi lè ń jáde àwọn ah, ni àwọn ah, ni ń wọ̀ ní. àwọn owó tóòsì ni wọ́n àwọn ni. ìwé mímọ́ sọ wípé tẹ́ḿpìlì mímọ́ ni àgọ́ ara obìnrin bó ni wọ́n sì wá jáde báyìí tẹ́mi ọmọ wò ó. ẹ wá mi kí ló kẹ́mi pẹ̀lú tẹ́ḿpìlì kí ló kẹ́mi pẹ̀lú àgọ́ ara. kò lè kàn ọ́ kò lè kàn ọ́ nígbà tó jẹ́ pé etí rẹ̀ mọ́ ẹdí ni wò ó. èmi mo ní ara mi ṣé bíbélì ló lára mi. ọ̀ wá màá máa ṣe tí mo ti wọ̀ sí mi ti jáde tí ah, mo ti rẹ̀ lópa kì í ṣe léyìn lójú ayé mi kan. Eh, èèbò kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wúmọ̀ ayé gangan máa mi ah. ọkọ tún ti bẹ̀rẹ̀ eh. àwọn èèyàn máa gbọ́ sọ́wọ́ sọ pé mo ọmọ yẹn tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá ẹ̀ o wọ́n fẹ́ kí o máa mi ẹ má jaṣọ mi ọmọ yẹn tí mo rà ṣe má jaṣọ mi o. kí ló kàn máa mi ẹ má jaṣọ mi ọgbọ́n mo gbọ́ o. má báàbí ẹ yẹ wáṣọ mi ẹ yẹ aṣọ mi ọ yẹ aṣọ nínà ni ẹ. ẹ jésù kristi o ẹ lè mọ bó ṣe rí àti kristana. ẹ yẹ aṣọ màmá tó bí yín lọ́mọ tó dẹ̀jẹ̀ sí lórí ẹ yẹ aṣọ wọn báyìí. ó máa ṣòfò dàbúrò olórí burúkú ni ẹ. ègún lè fi ń ṣe eré. ègún tó máa pa ọgbà àwọn ẹbí ẹ kí ló kàn ẹ ṣé olórí burúkú ni ẹlẹ́yìn àbọ̀ àbúrò burúkú ni ẹ̀yìn. máa mi máa wá jọ yín lójú. ẹ bó ṣe ṣe ń tẹ́gbẹ́ ṣe aṣọ mi tẹ́ni. Ah, máa mi tẹ́ láṣọ mi tẹ́ni. ẹ má wọ máa sọ fún mi pé mi kàn já òwe mi wà níbi ọ̀hún mi máa kọjá jù. àti kristi ṣé mi náà lè pa ah, ah, sọ́bẹ̀ burúkú ni àbúrò àdúgbò èdè lẹ́nu máa ń tẹ́ ẹ̀dùn pé máa wọ jáde nínú níbọ̀ ẹ̀rì. bàbá ìfẹ́ ẹ̀kẹ́ ní sọ ilé lẹ́yìn àbájáwọ́ ọlọ́run máa rò ọlọ́run ayé wọn lọ́kàn padà àdúrà làwọn máa fi tì í ojú òkú mi ò ní pé gbogbo ẹkún oníkùnbùn tẹ bá sùn ègún ni fún àti kìrìsìtánà ṣùgbọ́n wọn ò mọ̀ pé ègún ti wà lórí àwọn báwọn ṣe wà ni ọjọ́ ọ̀nà lè mọ àfi tì wọ́n o torí tẹ́gùn bá tún bá wọn lọ pẹ̀lú ìtọ́wà lára wọn yìí ah! ọ̀rọ̀ yẹn kí gbẹ̀yìn ayé wọn kó dáa ni àmọ́ mi ìfẹ́ yẹn tó sunkún àbíkẹ́rù kankan ẹ̀wọ̀lá bíbélì tẹ̀ ń pè lójoojúmọ́ jésù kristi tá à ń pè tó dẹ̀ yìí jẹ́ wa mo fẹ́ kẹ́wàá kankan ẹgbàá pàgọ́ lè bù ẹ̀dá ṣe mí lọ́mọ náà lágbára náà. orí má ṣe mí lọ́mọ jábèsì ọmọ jábèsì. mr hmm? ọ̀rọ̀ ẹ̀ sì yà mí lẹ́nu. kí ló yẹ lẹ́nu. sórí láti ìjọ tí mo ti ń gbàgbọ́rọ̀ mi hmm. mi ò rí irú obìnrin bíi tẹ̀rí. ó ṣe irú obìnrin bíi tèmi o kí ló ṣẹlẹ̀ jẹ́mi ò meet up expectations ẹ̀. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ hmm. ó ṣe kí ni sórí gbogbo obìnrin tí máa ń gbé pátá èmi ni máa ń ṣẹ́gun wọn. Mm. abẹ́rẹ́ gbogbo obìnrin tó ti ń gbé ìwọ ló máa ń kọ́ńkà wọn. ìwọ kristana nìkan look at me. kò èmi wá nù ẹ̀ pa báyìí. o ah, ṣe bẹbẹ kristana. Ah, oh i'm good. Uh, anyway um, anytime tí bá need ẹ èmi ni máa gbé ẹ ṣùgbọ́n máa gbé ẹ má pè mí o. kí ló dé tí mi ò lè pẹ́ mo sọ pé o like me pé mo meet up expectations ẹ. ah no no no no no no no! mo bí mo fẹ́ máa date ni pé kémi àti ẹjọ́ máa wà ní. ṣé o ti gbàgbé ni. I told you I am a married man. so wọn kì í pe married man. ṣé every time ìwà àtìyàwó ẹ̀ máa wà ah, ní. a ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ sórí ìwọ̀nba àgbà tèmi àti ẹ̀ ṣeré ìgò ìyàwó mi travel kò dẹ̀ ní pẹ́ dé mọ́. Eh? má pè mí o. túbọ̀ sí wàhálà. ṣé o <laughs> and uh, meanwhile um, owó tí mo promise ẹ mi change mind mi. o lè change mind o lọ. mo jẹ́rìí ẹ um, ṣé check ló fẹ́ ni àfi kì í ṣe transfer fún ẹ. no ṣe transfer màá yẹn ṣe máa lọ sí bank máa lọ máa mi ráyè òbí stress bá mi ṣe transfer. ẹ eh, ok tí wọn á gbà expecting ẹ òòrùn ṣe ń sìn yìí. ó lè ní gbàgbé ni. mi ò gbàgbé mi ò gbàgbé. sí ìbára wọn pèlè o. má pèlè má pèlè. ìyàwó yóò ti dènà sí wáìsì ní ìlú pèlè. má ok ok ok right. o ti ẹ̀ ní sọ̀rọ̀ rárá. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. tí bá sọ bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe tí bá sọ bẹ́ẹ̀. nísòro i told you mo sọ fún ẹ pé mo ti márìn náà. Hmm, ìwọ ti márìn ìgbà tó ń ṣe tó ń gbé mi wá síbi tó ń kú mi mọ́lẹ̀ ó mọ̀ kó ti márìn ìgbà yẹn àbí ìgbà tó ṣe tó ń lo condom ó mọ̀ kó ti márìn ó wá doyún sí i ájọ hmm, máa wá solution sí ni ọ̀gá. Eh, eh, well ọ̀rọ̀ condom yẹn mo rò pé táwọn méjèèjì ò bá jọ lo condom ó jọ máa dùn mọ́ àwọn méjèèjì náà. ìgbádùn ara ẹni kò ń ṣe tèmi ṣùgbọ́n ti wá délẹ̀ ń sìn ìgbádùn ẹ̀ ń sin o ti ní nǹkan tó kọ̀ sẹ́nsìn. Ah, wo wo wo wo ah, wo dàgbò tiẹ̀ mọ̀ nǹkan tó ṣe é. èmi ò mọ̀ nǹkan tí mò ń ṣe tó bá jẹ́ mi ni mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe o àbí wo ni ò mọ̀ nǹkan tí wọ́n ń ṣe o àmọ́ ṣé mo kí mo ti mọ́lé yẹn máa kó ẹrù mi báyìí máa wá kó báwo àti ìyàwó ẹ nílé àjọ máa gbé ìyàwó ẹ ti di méjì. ẹ tí ẹ bàjẹ́ ọkàn mi ó dàbí òmẹ tó bá ń ṣe wo mi dáadáa mo wòran yàn má bà tiẹ̀ jẹ́ ọ̀gbọ́n ẹ ló ń bọ ẹ̀yàbọ̀ kémi ò mọ̀ owó ìyàwó ẹ ló ná wà wà wà o lè ṣe yẹn o you cannot do that. lẹ́kọ̀jọ́ máa wò ó. Ah, wà Christiana ah. eh, what is the way out kí ni solution. Eh? wọ́n jẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ní ọpọlọ lórí nìyẹn ẹ sì tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lọ́pọlọ ń sìn o fẹ́ ká solution sí nǹkan tó wà nílẹ̀ yìí o lè fẹ́ kí n bímọ fún ẹ fẹ́mi lówó. owó mm. eh, owó kì í ṣe problem but how much are we looking at? bílò four million naira. ẹ. Eh? Mm, ó pọ̀. for what. ṣé mo nǹkan tí mo fẹ́ ṣe risk ni mo lè ṣá oyún yìí kí n kú mo lè ṣá oyún yìí kí n má bímọ mọ́ ó wá ń ṣe ó ti pọ̀jù àbí. àwọn four million pọ̀. ọ̀ya ẹ jẹ́ kí n kó wálé yẹn gbà yẹn ló bá ti pọ̀ jù kí n kẹ́rù. Eh. orí má ṣe mí lọ́mọ járe sí i. gbọ́dọ̀ tí a kò ṣé family ara kan too much ni. i come tire o. and ah, you know say when man don belle full na another thing na him go dey do na wetin i wan see na dey happen to am so so nobody send am message. imagine ẹ mọ nǹkan tó ṣe wá fọ́ níjù ẹbí kejì bọ̀bọ̀ yẹn ṣe ń ṣe big boy kiri ìgboro kò ní one naira. ah pẹ̀lú bó ṣe ṣakọ yẹn gbogbo owó tó ń ná ìyàwó ẹ̀ lónìí. nàlá ẹ̀. èmi ti gbá rìsáàcì mi dáadáa èmi mú ọmọ ẹ̀ ń ta ẹ̀ ni ẹ come come mo touch wọn dey very very important the money he go give you ṣé my máa fẹ́ by this time tomorrow two million máa wọ àkáǹtì Can we keep that tó parí ó máa fún mi balance mi. Ah, two two million. ọmọ ah, ọmọ yìí òun wà. ọmọ wọlé lọ bá a pẹ̀lú ìyàwó ẹ̀mí ọ̀rọ̀ ọ̀hún. ṣé kí n bẹ̀rẹ̀ sí ní pin as in the percentage level náà ká mọ iye tó máa kàn wá wẹ́dẹ̀ mọ iye tó máa máa mú lọ. Mm. Ah, ogbeni you suppose dey tell am now she already don know wetin she go do once the money come make we begin do wetin share am equally no time. ẹ kú ẹ kú pa mí kẹ mú àdá kẹ fi bẹ owó yẹn báyìí kẹ bẹ sí márùn ẹ̀yin ẹ máa jókòó síbi èmi máa wọ street lọ máa lọ máa wá owó wá ẹ̀yin ẹ jókòó yàtọ̀ bẹ owó sí márùn ẹ̀yin náà ẹ̀dẹ̀ lọ kẹ lọ mú dí wá. lọ wá wá wá ṣó mọ ọmọ ni ó lè do that kind thing na wọn máa pe pàdé ẹ lọlẹ náà ṣé tó yẹ pé ó wà ókè fún ẹ ló jẹ pé máa sọ ìṣèjọba àlàkọ ẹ ẹ sọ pé mò ń ṣeré mi ti ẹ lè ṣe orúkọ bẹ́ẹ̀. àwọn ah, bẹ́tà ó máa bẹ́tà kó máa ṣeré. ẹ̀yin ọ̀gá mi ọ̀gá mi ọ̀rẹ́ mi lè jẹ́. Ah, mo trust there na ah, na that play gangan make play. ẹ̀yin babes ebi ń pa mí tí oúnjẹ wà ní. Eh, you no know road to the kitchen. go oh, chop go eh, chop she need to chop. biko stand up chop. she need to chop abeg. you need to chop. you need to resist your lord. Eh, ọmọ mi ọmọ yìí sharp But i too love this girl. ah nne àfi bí ọmọ ibo ó lọ́pọ̀lọpọ̀ get business oats. Don't tell the guy it's money for me. Don't tell me. Bọ́tọ̀ rẹ̀, kí ló sún ẹ débi gbogbo eléyìí? Kí ló sún ẹ débi jàtijàti báyìí? Ẹ́. Ọ̀rẹ́, kí n ṣe jọ tèmi náà iṣu ni. Èmi ò tiẹ̀ mọ̀ pé àwọn ọmọ wọn jábẹ́sì bá ìṣepọ̀ láyé. Ẹ̀ ń bọ̀ nísìn tí ti wáyé báyìí. Ibo ló ti fẹ́ four million tó fẹ́ gbèsè lé? Ibo ló ti fẹ́ yìí? Àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀ o, má wá ní tí ìyàwó mi bá fi lè gbọ́n pa eléyìí ayé mi ti bàjẹ́ nìyẹn. ayé ẹ̀ ti bàjẹ́ eléyà jẹlẹsẹ fẹ̀yìn ọkùnrin kan á jẹ́ kí mo rí i pé kó ṣe gbogbo ọ̀pẹ lónígbà máa ń gùn ṣòrí lẹ́yìn ìyàwó lèmi tí mo fẹ́ sílé mẹ́yẹn obìnrin kóbìnrin kankan òkú inú mi mọ̀ ah, kí ni wá. wo ẹ̀rù tó ti ń bà mí sí ni pé kárábìnrin má sọ pé òun fẹ́ lọ́ọ́lé lọ́ọ́ bá ìyàwó mi. Ah. ìyẹn dẹ̀ ti wá ga o wọ́n ló máa mọ bóyá máa ṣàárín ìṣá because ó mú láti ṣàárín ìkó tó pé ó máa di nǹkan mímọ́ lọ́wọ́ tọ́lọ́ bá dẹ̀ kó ẹyẹ ní ilé. Ah, wàláì tọ́lọ́ máa kó mi ọ̀nà ilé mi ò tún gbìyànjú ẹ̀ mọ́ láyé láyé mi. wo ọ̀rẹ́ jẹ́ máa lọ ìyàwó ẹ̀ ń gọ́. wọ́n lè wọ́n lè tẹ́ mi ṣe ń bá sọ̀rọ̀ jẹ́ kí tiẹ̀ lọ máa rò ó ná. ọlọ́run àbẹ̀yìn ọjọ́ ṣùgbọ́n. má pè sọ fún party chairman pé èmi á wá bá wọn lálẹ́ ẹ̀ á dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bá sọmọ́jú kò mí òkè pé ń padà ń gbà ẹ̀ ọ̀rà. dégbèrò àwa la máa wọlé. láti mú sọ̀rọ̀ máa ń lọ rẹ̀. sórí ìta àwà yìí nínú ìta àjọ kẹsẹ̀ bọ̀ yìí mo ti wọlé. bọ́ọ̀ tẹ̀ ìdìbò. ṣé mo tún ṣẹlẹ̀ mo tún ṣẹlẹ̀ nílé. àwa ti tọ́bẹ̀ yẹn wò. mo ti ṣèkan rí kò ṣe é jáwọ́ nǹkan tá à ń la ń bẹ̀ yẹn àìlàtàn mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ọ́ bà pò ní mi ò tí ì mẹ́yẹ pípadà lọ mi yẹn ẹ̀hẹ́n mo á lè jẹ́ bó ṣe wù mí wọ́n hmm, á jẹ́ tílẹ̀ bá rọ̀ àtún á sọ pé à ń lọ sókè sókè lọ lọ kò dẹ̀ sí nǹkan tó kù ju gómìnà lọ ọmọ. ẹ gé ètò ìbàjẹ́ ọ̀nà rẹ̀ kù. kò ṣeé ṣíwọ́. ẹ wò ó bọ̀ ká má wà ká má wà kí ó yan àwọn kan kiri o ṣe rí àwọn constituency kan wà tó ń fún wa problem ó tó bíi mẹ́rin wọn. kò rá mi èèyàn méjì péré ni mo mọ̀ kó fún wa problem Adeleke àti. Eh, Awoniyi. Awoniyi àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ eh. ṣé o ti bá ti mú ah, Adeleke tí mo fowó di lẹ́nu tí mo máa wó níyì tí mo fowó di lẹ́nu tó dẹ̀ ti pin láàrin àwọn ọmọ ẹ̀ ó tán mo ti wọlé o mo ti wọlé. bàbá ẹ wò ẹ máa pẹ́ ní constituency ìbàjẹ́ ẹ di gọ́vnà ẹ di president wa pàápàá. ọ tó <laughs> ń gbọ́bọ̀ ń gbọ́gbì. ọ̀pẹ ní wo kékeré àmúkọ́kọ́ bẹ́ẹ̀ ń gbọ́gbì ọ̀pẹ ní wo <laughs> fi gbogbo yẹn lẹ olówó ṣe gbogbo tán òwò ló jẹ gbogbo bọ́tà òkè yẹn ti la tán. Ah, this is the time to make it if you don't make it now you may not make it again. Baba. ẹ ti fẹ́ fowó bà mí jẹ́ o. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ bá mi rìn kó má rí ṣe. àpò mi ti fẹ́ fàyà o. má jẹ́ fàyà torí ò tí ì rí nǹkan kan mo ṣẹ̀ṣẹ̀ kọ́ bá kò ní mi tí mẹ́yẹ o. Ah, àpò ti fẹ́ fàyà. Ah, mi ò tí ì mẹ́yẹ. ẹ wò máa ń nọrọ kàtẹ fìyẹlẹ ya fi politics lẹ. ṣé mo pé bàbá olórí burúkú lọmọ àná yẹn. ọmọ o. ó kù díẹ̀ kó yọ yín lẹ́sẹ̀ síta ọmọ tẹ gbé lánàá. ọ oh. ah, tíyàbá lọmọ nǹkan ẹ dákun torí ọlọ́run tí ìyá bá mọ̀ kí ni ìyá fẹ́ ṣe a ní kí n má wọlé ilé tí mo kọ́ fúnra mi. kò pọ́sibù. kò pọ́sibù kí ni dáúdà ẹ fẹ́ dà. a lè sọ pé jọta àtijọ́ ń jìyà bọ̀. ẹ ìṣó gbogbo obìnrin ló máa ń sọ sítórì yẹn ló bá di pé wọ́n fura kóbìnrin mi fẹ́ wọlé wa ah, àti mo ní kíbẹ̀ jìyà. kò dẹ̀ mú gàrí o <laughs> látijọ́ tó ti wọlé kò mú gàrí kò jẹ́ jáde o tí bá wọlé tó bá tó bá dà sílẹ̀ tí bá ní òkè gba check ten hmm? million. tòótọ́ ni tẹnu kò dákẹ́ni. tàbí kò kàn sọ pé ẹ ṣọ́ àlọ́ lo two months ní US àbí Dubai ó wá dọ́kẹ́ ẹ tí mo mọ̀. gbàmá bínú nìyẹn o. àádẹ́rán lọ Dubai kó lọ lo three weeks kó tó lo three weeks ẹ̀ tán ọmọ bíi mẹ́rin ti lọ sí. nǹkan tó bá ṣe tì. yes na ìbú ọ̀rọ̀ òǹkú wọn wá. èmi mọ̀ pé ẹ ní confidence tó yìí ní ìtẹ̀tíwá jẹ́ kí n mọ̀ yín sí i màá wá bẹ̀rẹ̀ sí ní fi obìnrin bá ti ń jẹ́. à ah, irọ́ má fọ obìnrin bá tèmi jẹ́ fi tún tèmi ṣe ni. àwọn onídìí lálẹ́ àwọn olórí ah! olóríire ni kò kó wá àwọn obìnrin gidi. obìnrin gidi bẹ̀rẹ̀ ṣe ọ̀pọ̀ fáìn jù lọ. àwọn máa fáìn jù àwọn ìyá gọ́tà. ìwà ọ̀nìmọ̀lọ́jọ́ no problem. ìwà ọmọ ní mọ́mọ́sọ kígbà o. lábẹ́ ayé la ó fi sí lọ. Ah. Ah, ẹ̀bù nígbà tí mo ti jókòó tí bíbẹ́ ti wọlé n ò rí dáadáa mi bá ti dáadọ́ gbà yẹn mo ti ní kó sogún ọdún lẹ ìta ilẹ̀ máa bá mi bẹ́ẹ̀ ṣe ń jáde bọ̀ ẹ ẹ rántí ojú mi. èmi ò mọ ẹ o ṣé mo jọyàn tó mọ ni. Ah, mo mọ yín rí èmi ni èmi ni mo ń ṣe security ní hòtẹ́ẹ̀tì ti jí owó ọkọ yín àti mọ́tò gbé sá lọ. ṣé o mọ̀ ọkọ tó ń sọ ṣé o wà ókè. Okay? Ah, ẹ mọ̀ mi ẹ ń dínà mi ni ẹ mọ̀ mi ẹ fún mi five hundred gan lọ́jọ́ yẹn ẹni kì í fi rẹ̀ wà gan yìí àti búrẹ́dì tó bá ń wù mí jẹ ẹ̀yìn ni tẹ wáìn dàn báyìí tẹ ẹ náwó five hundred tí tẹ́mi náà fi sáko àyà. ẹ̀wẹ̀ wa mo sì jẹ́ tó kó bá mi tó bá yé mi jẹ́ débi mo dé. ìwọ jẹ́ wẹ̀ wá bá yé ẹ jẹ. kí ni kí ni problem èmi jí owó ó dàbò kí ó dàbò ti ya òwe dàbí ẹyin tẹ máa ń ṣàlẹ̀ kiri inú ẹ́stéètì iṣẹ́ tó máa ń ṣe nìyàbò ṣé ò ń ṣí èrè ni. àwọn àgbà mi àbí kí ọṣẹ wo mo fi wẹ̀ láàárọ̀ àbí kí ni bàbá yìí bá mi sọ̀rọ̀ ṣó ṣó ṣó ti mad ni èmi jí owó èèyàn gbèsè ó dàbọ̀ lórí burúkú ni àbí. ẹ̀wò yẹn ti ẹ̀kọ́ ló bá mi ẹ̀wò wọ́n ti lé mi o ọ̀rọ̀ yín ọjọ́ yẹn ti dá nǹkan lẹ̀ o díẹ̀ ló kù báyìí kí n lọ sẹ́wọ̀n n tẹ́mi kàn fẹ́ látọ̀rọ̀ ni pé kẹ́ ẹ tẹ̀lé mi lọ síbi iṣẹ́ kẹ́ ẹ kan sọ pé ẹ̀yin o ẹ̀yin lẹ jí owó lọ́jọ́ yẹn o àti mọ́tò kán gbẹ̀mí padà síbi iṣẹ́ ẹ ti dínà jẹ fẹ́mi. ẹ ẹ máa gbà mí o bọ́bọ́ yìí ó dàbó ti ń ya wèrè o bó ṣe wáyé o tí ó bá ti ní mental problem o kémi tẹ̀lé ẹ lọ sóòtẹ́ o ṣé mo mọ̀ ẹ́ ni àbọ̀. àǹtí ẹ deny mi ni tèmi diamond ni àǹtí pupa ẹ̀yin náà ni kíkílẹ̀ tó fi yàtọ̀ sí. wọ́n ní bẹ́ẹ̀ bàbá mi sọ wọ́n ní mo mọ̀ ẹ́ rí ṣó ń ṣí eré ni. bẹ́ẹ̀ mi èmi mọ̀ èyí tẹ́lẹ̀ mi ò gbọ́dọ̀ tì í mú dàrẹ́ ọmọ yìí tẹ́mi ọmọ yìí. kò sí o kó máa kú tẹ́wọ̀n bó ṣe wà ọmọ ìkọ́lẹ̀ ìbùkún ni ẹ. tẹ́lẹ̀ ọmọ jábẹ́sì sista ṣe jẹ́jẹ́ o ọmọ jábẹ́sì sista fọ́ ẹlọ́gbà ọmọ yìí dárò wá ṣùgbọ́n kò bí kẹ́fù ọmọ dára òkú wa ìwà lọ́ba búrẹ́ ẹ̀dá sàn. wọ́n lè béèrè mi. ọmọ yìí la béèrè Kristi. kò sí nílé ṣé kò dé wọn máa pín sí ló gbowó lọ wa ó lóun máa ń ṣe visa àti visa àtowó àìwé ah, anything ó dẹ̀ fi yé wa ní pé bá ti sanwó fún un pé within four days pàbà wà ní France for the past last week ó yẹ ká ti wà ní France bá a ṣe sọ lọ́wọ́lọ́wọ́. níbo lẹ pé France. ó wá lóun ọba yìí gba visa. bẹ́ẹ̀ni. lẹ bá kówó fún un. kò sí ń ẹ go màmá eléyìí ò ti ẹ nídìí ọ̀rọ̀ ẹjọ́ kan ọjọ́ mẹ́ta pé la fún ọmọ yín Kristi bíbẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ kí ni ó ṣẹlẹ̀. a máa fi ọlọ́pàá gbé yín màmá àtẹ̀lé wo bí àgbàlagbà lẹ jẹ́ a máa fi ọlọ́pàá gbé yín. ẹ wo ẹjẹ gbé gbogbo ẹnu yín sàn ọlọ́pàá nìkan kọ́ ló yẹ kẹ́ kó wa ó yẹ kẹ́ káwọn sójà náà wà kí ló ń ṣe yín àwọn lọ́gbọ́wọ́ lọ́wọ́ yín àbí ẹ̀ náà gbà lé tẹ̀lé wá bí tẹ̀lé pa olé wọn lórí ah. ẹ mójú ẹ tó gbowó lọ àbí òwúrò sí. èmi ò tiẹ̀ rojú ẹjọ́ èmi ò rojú ẹjọ́ mi rè ṣọ́ọ̀ṣì tèmi. kò sí wàhálà ẹ bá ti fọlọ́pàá gbé yín ẹ máa mọ̀ bí àwọn àlejò yín lọ bọ́. bẹ́ẹ̀ jẹ́ kó wáyé lọ́jọ́ ẹ kó wá lọ́kẹ́ lọ́kẹ́ lọ́bẹ̀ tó gbowó lọ́wọ́ yín lálùbọ̀ bí ó lè lẹ́yìn náà. kí ló ṣẹlẹ̀. ó ní ọ̀rọ̀ mi lọ́jọ́ bá mi ṣe. irú kí ni ẹ. àjọ̀gbọ́n àdúgbò. ẹ mọ estate ní ibi ọ̀nà òkè rẹ̀ estate yẹn. estate yẹn ṣé o ní ibi tó ti máa rí mi yẹn. ẹ̀hẹ́ ibẹ̀ gangan ni ṣé ló lọ́mọ kan ní estate yẹn ọmọ yẹn ó ga báyìí ó ga díẹ̀ ó pupa ó máa ń jọ̀gì láràárọ̀ dámilọ́lá dámilọ́lá lórúkọ ẹ máa mọ̀ ọ́. mi ò mórúkọ but bóyá explain fún mi wọ́n dà pé ọmọ yẹn ó máa lo ẹ̀ drọ́mà. ó òun ni òun ni ọmọ yẹn ni ah, ah. ọmọ yẹn ni mo wà rẹ gbé sẹ́wọ̀n fèsì ẹ̀. ọmọ yẹn ni ó ní dọ́kọ̀ tó fẹ́ fọmọ yẹn bù sẹ́wọ̀n sàn tó kàn fẹ́ kẹ́ ṣe ń sìn ni pé tọmọ yẹn bá ti ń jọ gìlàrọ̀ ni máa máa bọ̀ ẹ̀yin máa ti bẹ́ni pé ẹ̀yin fẹ́ rọ̀bẹ̀ tẹ̀gẹ́s ẹ má rọ̀bẹ̀ ẹ má ṣe léṣe ẹ kàn bẹ́ni pé ẹ̀yin fẹ́ rọ̀bẹ̀ tó a máa wá èmi àtàwọn scott ẹ̀mí pé ẹ fẹ́ rọ̀bẹ̀ ẹ má ṣe léṣe o eh, eh. so èmi àtàwọn scott ẹ̀mí a máa wá so a máa ṣe bẹ́ni pé àwọn làwọn fẹ́ help ẹ tẹ̀gẹ́s so a máa lẹ́yìn pa ẹ̀kọ́ yẹn lọ́mọdé àlélẹ́ yín pa ọ̀wọ́ tábà sí wa bẹ̀ yín kọ̀ máa ẹ̀ máa sá. ìwà kan sí ibi akẹ́wọ̀n ní kí n kàn. tọmọ yẹn wá rí òwúrọ̀ abẹ́ni tó fẹ́ ẹ̀ ọ̀pẹ kan fẹ́ kẹ́ bá mi ṣe náà. ẹ à yẹn kéré wọ oṣù orí ẹ wà bẹ kékeré ni gbogbo yẹn ìyẹn kẹ ọhún ọbí kú. àbúrò mo mọ̀ pé máa ṣe ẹ ṣe tó má máa pè. ẹ wá a máa múra báwo ìgbà tó ti gbèsè fún wa òun ya pépà ìgbà tó gbèsè fún wa sí ó tún yẹ kó tún yẹran ni. ẹ fẹ́ gbowó. ah so bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ bìtì lọ́rùn ni irú sẹ́tọ̀ gbé fún mi sì máa ṣẹlẹ̀ àyẹ̀rẹ̀ ìjà àwọn boys jọ ṣé owó mi máa fi sọ fáwọn boys ni èmi nìkan lè dá sí i. so báyọ̀ wá ń pè ní lẹ́lẹ́gbọ̀n ẹlẹ́gbọ̀n yóò lè ṣe nǹkan fíyàn lọ́fẹ̀ẹ́ àjò bí ẹgbẹ́ ah, wọn pè ní. risky ni nǹkan tó ní ká lọ ṣe yìí táwọn ọlọ́pàá bá lọ wà pàtó of the road wọ́n máa wà carry over wa ni. èyí kan máa lọ ṣe ibi táwọn ọlọ́pàá wà. irú ẹni tí kàá fún bọ̀dí bá ti gbowó pay mi. ẹ eh, kò sí wàhálà ẹ̀gbọ́n ẹ̀wọ́ mi ni máa fún lẹ́gbọ̀n máa wò ló. Eh, ẹ sàn àkàn lọ́ba sí mi. Eh, kò sí wàhálà síbi nọ́mbà yẹn náà sí ni eh, àwa rí. ẹ̀gbọ́n kò pọ̀ ẹ̀gbọ́n náà ni ẹ̀gbọ́n kan bá mi mọ́ àti sẹ́yìn bá ti jáde mo máa rí wọ́n máa wọ rí sórí bó ṣe ń lọ sí àwọn bọ́ìsì mo lọ bá máa àríjà àwọn bọ́ìsì ègésì àárọ̀ lálásùn àti máa gbàgbé gbàgbé wíṣẹ lẹ́yìn kó mọ ìbí mo kọ́ tó gba báyìí kò sọ́mọ náà tó bá sọ pé tó bá wọ́kọ̀lá tó já wọn bí a ṣe èmi nì ìyẹn kéré wàá ṣeré ọmọ yìí ó ti lọ́pọ̀ lọ ace yóò tán má pariwo ace jẹ́ kó jẹ́ pé ace corporate ló ti yẹ ó yà fún fún ẹ̀. ṣáṣá má pariwo kí ló ṣe é. mo ní kí mọ́tò yẹn. ṣáṣá kí ló ṣe é náà. wá gbọ́dọ̀ tiẹ̀ mọ́ wa. wá ó ó sọ́jọ́ má pa àbí ó sọ́ pariwo. kí ló ṣẹlẹ̀ mẹ́rin. àwọn ẹ̀sìn kò ṣẹlẹ̀ mẹ́rin. kí ló ṣẹlẹ̀ mẹ́rin wá ara ẹ farabalẹ̀ kí ló ń ṣe ìyá ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ìdáṣọ́ òǹdọ̀wọ́ rẹ̀ kí ló ń mú ẹ̀. wá ṣé èmi ni wọ́n bá sọ̀rọ̀ ó ní àwọn tètè gba ọmú lẹ́nu àbí ó ní káwọn ẹ̀hẹ́ mi kìlì sí láwùjọ àná ṣe rẹ̀ ah, ó ní àwọn kí ló ṣe ọmọ rẹ̀ fílẹ̀ fún wa kí ló ṣe tó bá wá láti ilé sí àbí wéré ke èkó náà ń pè bí wéré ọdọ níta má gbé wá bí yẹn ọtọ́ bá débi wàá sọ̀kalẹ̀ ni o wá èkó náà ń pè bí o ọmọ èkó lèmi o má lọ ṣe bí ọlẹ́ burúkú ikú máa sáré payà láti. abọ́lá burúkú ni ẹnì ọkọ la já ẹ̀ òun mọ ọmọ èkó ọmọ èkó náà wo ọmọ èkó là wà abọ́ fẹ́ kú ní abọ́ ọjà já ẹ̀ dúró. a ah, wèrè. bíá ọdún kadà náà pogi. kọ́fà ọdún kìí báyìí wa orí yìí kúrú ni wọ́n yà jẹ́ wẹ̀rẹ̀ ni ẹ kọ́ ni bàyà. wọ́n dọwọ́ ru sọ̀rọ̀ wọ́n dọwọ́ ru. wọ́n jẹ́ sọ̀rọ̀ ọlọ́mọ abasẹ́ jẹ ọlọ́mọ abasẹ́ jẹ oṣù bàyẹn ọlọ́mọ abasẹ́ jẹ ọlọ́mọ abasẹ́ jẹ tó bá súnmọ́ bí tó bá. ọ̀dà pé wa ọ̀dà máa rí na máa rí ojú máa túra rí ọlọ́gbọ́dọ̀ kúkú ní ìlà. ọ̀bọ̀ ah, tí ní ilé ìṣá wa ọ̀yà sáyìn kò ló lọ báyìí. ọ̀yẹ́ kà sí ẹ̀ ẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ah ẹ wọ ọmọ ìṣá lọ sí tẹ́ǹkì. Owó ṣe ah, mi bọ̀ tí ó lọ́ọ́ ṣe báyìí ọmọ ìdílé kó máa rìn báyìí kó máa ṣe báyìí kó máa fi ẹgbẹ́ kó máa rìn báyìí. ìdílé òun ti gẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ ẹ̀ lọ́wọ́ mi gẹ̀. ìwà ọmọ ọmọ kí wá. ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́ o. ayé làbá ayé là ó fi sí lọ. àìmọye àwọn èèyàn tó ti wù wá yóò wù yẹn. Sayo, thank you very much for the order, even for you and your friends. Eh? Hmm. Kí ni mo mọ̀ tọ́wọ̀n guys yẹn fẹ́ ṣe fún mi? Bóyá wọ́n máa tiẹ̀ ti ṣe mí léṣe, bóyá wọ́n máa ti kán mi lápá, bóyá hospital mo máa wà báyìí. Thank you. I really appreciate that for. Damilola, <laughs> mo sì gbọ́ every time ló ń dúpẹ́ lọ́wọ́ mi. Ó pè mí, ó sì dúpẹ́, mo tún débí náà, ọpẹ́ náà tún ni. Àbí. Ọmọ bí mi ṣe wà yìí mi ò láìpẹ́ bí tó bá ti fẹ́ àràzì obìnrin mi láìkẹ́ mo máa ń kú síbẹ̀ ni tó yẹ pé àwọn boys ò tètè sá lọ́jọ́ yẹn nǹkan tí mo máa ṣe fún máa pe gbogbo security wọ́n máa arrest wọn lọ́jọ́ yẹn. o lè mọ bí mo ṣe ń feel na I was so happy that day because wọ́n máa lọ ṣe mí léṣe nǹkan dáàdì mi kọ́ màmá sunkún bèbè bì mí but anyway hope you don't mind tí wọ́n fẹ́ jáde àbí tí wọ́n náà bá fẹ́ jáde can invite me then we chill out sometimes. of course you're a pretty baby. i want to be your work uncle tó jọ̀rọ̀ oh. i want to be your friend. oh, oh thank you very much thank you thank you. But um, say, o máa ń o ṣe òpó wo náà máa ń jáde bó mi rí office and beach <laughs> girl. Oh, mo máa ń go. Man love mo movie like uh, once in a week then man love beach once in a while. you don't club club? no. Oh, mo máa travel. Ah, I do travel a lot. Mo máa ń travel dáadáa. Nǹkan ni mo dé club rẹ̀. That was when my bed, best friend was doing her birthday then. So you have a best friend? Yeah, but so, she's not she's not in Nigeria now. Okay. Yeah. Because Ole Binu tó bá ti ń rìn ah, no, no, no. She's not that kind of person. She's always out. So That's all. Okay. Um, so, Kosiwala. Um, mm. but lest I forget, I want to tell you about my dad's birthday next week, Saturday, and I'm inviting you. Hope you will be around. Of course. She ile ilẹ̀ ti fẹ́ Eh, just parlour, get together. Daddy no mo fẹ́ party, just get together kind of thing. Just okay, few I'll, friends and I'll family. Do you want to come with my friends or just? Uh, mm, no, for now because of my dad. Oh, can really like him, Akore. it's because mo ti sọ fún wọn nípa ẹ̀ gan ni mo ṣe mo ṣe oh. fẹ́ kó wá ẹ̀ maybe next time tá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ big party then I can tell you to invite your friends for me but my dad you know I'm so sorry about that. I know of course I understand uh-huh, so, it's your house like get. <laughs> thank you so then I'll be expecting your call. of course please come. Ah, ah mama wa and I will even call you I will call you today. no problem thank you mm, very much. Ah, jẹ́kìmí ibo ni wọ́n lọ. mo ń padà lọ sílé ni ìwọ náà ni mo sáré ní pé kí wọ́n wọ̀. ok èmi ń jáde mi mi ń jáde nìyẹn mú kí mi àwọn òun gbélé. <laughs> but it's okay it's okay it's okay take care thank you very much right, bye bye right. I'll, I'll be expecting your call. I'll give you a call. all right then. all right babe. bye. bye bye. ọ̀rẹ́ parí ìrora ọ̀rẹ́ rẹ̀ wọ̀n mi wọ́n sọ bó ṣe jẹ́ ohun tó ń dẹyìn ṣe yí ó àbọ̀ ń bọ̀ bó ní ṣe hàn ọmọ jẹ́ bísí ìta ẹ̀jẹ̀ jẹ́ ọmọ jẹ́ bísí lágbẹ́dẹ́ mọ́ ọmọ jẹ́ bísí ìta ẹ̀jẹ̀ jẹ́ ọmọ jẹ́ bísí àgbẹ́dẹ́ mọ́ wọn ẹnu nkùmọ́dún ká lọ́wọ́ ọlọ́run wípé ìyẹn ìṣojú wa ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó dẹ̀mí ọ̀nàrẹ́bù sí i kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká wípé ọ̀nàrẹ́bù ní nǹkan kan àbí méjì tó fẹ́ bá wa sọ. Oh, well, I, I wasn't really expecting this. Yeah. Yeah. ìgbà tá a sọ̀rọ̀ tá a sọ pé a fẹ́ mark birthday nǹkan ati àti ati àti màmá ẹ̀ sọ pé àkànjí láàárọ̀ àgbàdúrà sọ́nà pé o tó tún jẹ́ ká má kàn dùn o. ó tán pẹ̀tẹ̀ eh, ìgbà tí Damilọ́lá gbogbo <laughs> gbogbo o mo ní òkè tó bá tiẹ̀ máa fẹ́ lójú. má yẹ kó ju èmi ìwọ mọ́mí ẹ gbẹ̀rọ màmá àti àwọn tàjọ ń gbélé ló fi lẹ́rìí pé tẹ́bù kún yìí o abẹ́rẹ́ lẹ̀ ṣé ọwọ́ Dámilọ́lá ni o. àmọ́ ńlá. thank you. you know you know you thank you. amen. amen. Um, ká tó tẹ̀síwájú I think honorable will now cut the cake after the spelling of God. Yee. Thank you, thank you. Oh, thank, thank you so much. Happy birthday, sir. Yeah, thank you. Daddy, ọ̀rẹ́ mi lélẹ̀ tí mo sọ pé ó rescue mi níjọ́ táwọn boys kan embarrass Oh, uh, Christy lórúkọ ẹ. God bless you. Oh my God. Thank you. O ṣe jọ́sí. You're welcome to our home, Christy. Oh, Ojú ẹni tí ẹ, ìwọ náà ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Àwọn òbí ẹ á jèrè ẹ láàrin. Thank you so much and thanks for coming around. Yes, thank oh you. my God. Adegbero. Sir? Are we still in control? We are in control. Sir. Are you thinking what I'm thinking? pati ti dùn. ó dùn bàjẹ́ bàjẹ́ sà. christy finest name. why honourable. àwọn mọ́mí àti dáàdì nǹkan. dáàdì mi àti mọ́mí mi wọ́n ti kú. they're dead. ah! ah mama kí ló dé. Ah, ah, wọ́n fìl fún ni gẹ́gẹ́ bí abiyamọ. Christiana ṣé ìwọ sì lè parọ́ mọ́ mi pé mo ti kú nígbà tí mo wà láàyè lójú ayé mi ìtí ṣe pé mo ṣe é fi yan gan níta gẹ́gẹ́ bí abiyamọ gidi ló ṣe purọ́ ọkú mọ́ mi. báwo mi ṣe inú mi pé mo sọ pé ti kú ni inú bí yẹn àbí sọyìn òfin ẹkọ sọ pé ẹ̀yin ti kú ẹ̀yin lẹ́yìn lẹ́yìn ń wà bíi mi mọ pé tí mo ti ẹ lè pè ẹ lọ ń ṣọmọdọ nílé olówó mọ mi kí ni problem mi gangan náà ṣé nítorí mi àti àtijọ́ wà nulẹ̀ àtijọ́ wà nulẹ̀ ṣe ẹ bí tí a ṣe nulẹ̀ onídùn lẹ́jẹ̀ ń bí níbi pé ẹ ẹ lè lọ́mọ ṣọmọdọ̀ ẹni àw ṣé ẹ mọ̀ ọ́n tèmi bá rìn ta ni àwọn ọmọ olówó tó ń lówó tí bàbá wọn ní ọlá ẹ̀yin wà lọ́n ṣọmọdọ̀ ṣé mi kàn fi pé ẹ kúrò lè má ẹ má ṣọmọdọ̀ ń bẹ̀ mọ̀ ṣé dandan ni. Kristiana báwo ló ṣe délé ọ̀gá mi gánà. màámi yín ò kàn yín ṣé ìgbà tí mo débẹ̀ mo sọ pé mo mọ̀ yín rí ni àbí wọ́n lè link èmi àti yín pọ̀ ẹnu iṣẹ́ yín lẹ̀wà ẹ ṣe ti yín kémi gan ṣe tèmi so fẹ́ lé mi bí iṣẹ́ yìí ni. mi ì lè lẹ́yìn ibi iṣẹ́ ṣọ́wọ́ pé mi lọ́mọ yín ni ẹ ṣiṣẹ́ yín màmí sísẹ ti decide pé ilé olówó lẹ fẹ́ kú sí ọmọ ọ̀dọ̀ lẹ fẹ́ máa ṣe ẹ máa ṣiṣẹ́ yín. tí bá ti débẹ̀ ẹ ṣe fẹ́ ni pé ẹ mọ̀ mi rárá ẹ má kí mi o ẹ má kí mi o mi ò mọ̀ yín rí o ṣe ti gbọ́. bí wọ́n bọ́ ṣe sísá ṣe jẹ́jẹ́ o ọmọ jábẹ́sì lórúkọ jésù. sáfọ ẹ lọ gbà ọmọ yìí dárò ń wà ṣùgbọ́n kò bí kẹ́kọ̀ọ́ ọmọ dára òkú wa. ẹ fẹ́ gbé kọ́ mi tẹ́lẹ̀ àbí. Ah, ẹ má bínú kì í ṣe kí mi ò fẹ́ gbé kọ́ yín bọ́ tí bá tẹ́ pé mí yẹn mò ń sùn lọ́wọ́ ni. Eh, ohun yẹn ló máa pa yín sá láti ijọ́ ọjọ́ ìtí mo ti ń pè yín wọ́n tell me say you no see my missed call àbí ṣé pọ̀ pé ẹ ti send balance owó yẹn àti wípé ẹ fẹ́ sọ fún mi pé ẹ gbọ́ pé Christiana wà lọ́sítù ni. ẹ kò sẹ́ni tó sẹ́ni tì fún mi o èmi ò gbọ́ anything ẹ wọ àti wípé owó pọ̀ lọ́wọ́ mi. ẹ owó tó pọ̀ lọ́wọ́ yẹn gan làwa ní owó yẹn kó pọ̀. ṣẹ́gẹ̀t kí ó pọ̀ gidi kẹ́ tètè send balance yẹn if not mo fún yín ní twenty four hours gbogbo nǹkan tá a ṣe ìtílé fi jó àwọn ayé máa bá wa gbọ́. Ah. ẹ wá gbọ́ ìyàwó yín nìkan kọ́ ló máa gbọ́ sí o. Insta blog naija máa gbọ́ famous blog ọ máa in fact goldmine tv máa bá wa gbé if you know what is good for you as if dem born your papa well you no send am money kò wá rí nǹkan tí máa ṣe fún ẹ. ẹ wo ẹ wo ẹ ẹ mo promise pé títí ọ̀túnla máa máa send owó yẹn sí i. ọ̀túnla kí ni. mo ní twenty four hours from now till tomorrow ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ìṣẹ̀ fún ingrace ní alẹ́ ìdí àárọ̀ ọ̀la ni mo ń sọ fún yín sẹ́. ẹ ẹ ẹ ọ̀la ọ̀la ọ̀túnla mo promise ma send èyí yẹn ṣe gbọ́. ẹ kúrò lórí fún mi jàre lórí burúkú olóṣì aláìníkànṣe useless man. ah <laughs> baby ah o ò sùn mọ́ ni. kí ló ṣe ṣé wàá ókè. no no kò kò sí nǹkan kan. mo wẹ ó bí bẹ́ẹ̀dì ń sinmi òrí ẹni mo ṣe ní kí wá sitting room. well um, bọ̀dé àti ìyàwó ẹ̀ náà ní misunderstanding so mo ń try láti bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé kó lè calm down. Eh? mo dẹ̀ wo pé kí n má disturb ẹ ni ṣé mo kú ti sùn tí n bá dẹ̀ ń sọ̀rọ̀ lórí fóònù lẹ́gbẹ̀ẹ́ ó máa disturb ẹ mo ṣe ni kí n wá sí sitting bí. brother bọ̀dé àti ìyàwó wọn. ah yes yes ah, bọ̀dé àti ìyàwó ẹ ni um, yes. kí ló wá lè fà. Eh, eh, well <laughs> mi ò mi ò mọ the actual thing tó fà á but eh, mi ṣáà ń try pé kó calm down so mo rẹ̀ sọ fún ọ pé lè ti ṣú so tó bá dọ̀la wo bá ṣe lè eh you understand. Yes, yes. Um, okay. let, let's get back to sleep, eh? Mm. Mm. The man does is shit. Eh? Oh, baby, mo ti sleep. pé before tomorrow morning as we dey go sleep sef one go wake up you go don see the alarm. Ah, ọmọ ọgbọdọ mi fẹẹ lé àwọn ọdọ because o ti kó gidi yẹn ah, kó o ní pé fún mi. bọ kristi ó ga gan o. níbo ló ti máa ń pàdé àwọn lórí burúkú client ẹ yìí wọ́n máa ń sanwó gan o. gidi èmi kọ ọ Ọlọ́run ló máa ń bọ mi mú wọn wá o. ah àwọn má bẹ ṣú ọ jọ Ọlọ́run tó ń pèsè wọn fún ẹ kò ní jáwọ́ iṣẹ́ ń bẹ ẹ. ah kọ́ lọ́ wá ṣíjú àánú wo mi kó wá pèsè ẹ̀kọ́ fún mi náà my life will never remain the same pọ̀ wọ́n pọ̀ sí i. that reminds me èmi tiẹ̀ ní manga kan lọ́wọ́ báyìí hmm. máa yẹn mú mọ̀ pé ó kárì tí máa máa ẹ́ńtà ìtàn tí bá ṣiṣẹ́ ìtàn hmm. tó bá jáwọ́ ẹ ṣáà mọ̀ pé mi ò stingy tó bá tiẹ̀ jábí thirty million. máa fún ẹ ń ten. máa fún ẹ ń tẹ̀ máa mú tẹ̀. Ah! ọ̀rẹ́ mi i know ìwọ ló dà lọ sí i tó sẹ́ẹ̀tì. o ṣe ọmọ mi ẹ wo ire o na sleep get me. èmi kò ah, ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fọ́ sí. èmi kò ó jẹ̀ kọ́ mi báyìí. ó ṣe àlọ́ pẹ̀lẹ́ wáyé. èmi sì wà mí. n ò sá lè máa parọ́ kò sí nǹkan kan. àmọ́ ń gbé bá a sún kọ̀ọ̀kan kó ṣẹlẹ̀ lọ́jọ́ ni kí ló dé kó jẹ́ pé bí wáìnì ṣe jábọ́ lọ́rùn ẹ̀dẹ̀ pariwo ah, ariwo ní lágbára. sórí ìgbà tí mo gbé àwọn kan táwọn àlejò fẹ́ mu tí mo wọnú pálọ̀ báyìí mo rérò tó pọ̀ ojú mi kàn kó lọ sára sísì kan ni ó jọ ọmọ mi mo ní yé ọmọ mi a lè wá bí ipa tí. ọ̀nàrẹ́bù kọ́ mọ̀ sọ fún mi ń lé mo tún wò mo tún tún wò àbí ọmọ mi ni àbí ńkọ́ ní. <laughs> méjì méjì lọ́lọ́run dánìyàn méjì méjì lọ́lọ́run dánìyàn. ẹ ṣe rí hmm, kan ni mo tún fẹ́ ẹ sọ̀rọ̀ mi ni sọmọ yìí pé bí ẹ ṣe ń ṣe oúnjẹ kí ẹ gbé àdé náà <laughs> òun ló jẹ́ kémi àtẹ̀rín ká kálẹ̀ pọ̀ bíye ẹ àmọ́ kí ló dé kí ẹ ní ọmọ kọ́ ẹ ọlọ́run jogún kò fúnra rẹ ẹ yá mi fi arúgbó ara ẹ lulẹ̀ olúlé lulẹ̀ olówó kí ló dé kí ọmọ rẹ̀ yìí tọ́jú ni. ní tilẹ̀ ń tọ́lọ́ àwọn ọmọ mi ń tọ́jú mi o tí bá parọ́ ẹlẹ́dàá wọn lè bí mi wọ́n ń tọ́jú mi ṣùgbọ́n n ò lè jókòó ó ti mọ́ ńlá láti kékeré ni n ò lè jókòó. àmọ́ ah, ó ṣẹ̀ṣẹ̀ yé mi níbẹ̀ mo ti mọ̀ ẹgbẹ́ yìí ya rí akí ẹ ti dàgbà ká ti ṣe pékékéké ni ẹ ká gbàgbà tí mi dé ẹ fẹ́ jókòó sójú kan ẹ mọ̀ wọ́n rí gbogbo gbogbo ẹ síbi lọ náà ẹ mọ̀ gbàgbé mi ah. kí n béèrè lọ́rùn mi ó gbà kò yí ìyá rí arí bẹ́ẹ̀ ṣe ẹ́ why you lost in thought. ah my dear wo lórí ọ̀rọ̀ ẹni tá a fi mọ́tò bá kò ṣe mọ́tò bá ni i mean it's getting terrible by the day lọ́ọ̀yà ẹ̀ doctor our family and àtàwọn ọ̀rẹ́ they are all on my neck right now. <sighs> honestly. this is serious. <sighs> Eh, kí ló wá fi ìpalẹ̀ ṣe báyìí. <sighs> Eh, well mo kàn tiẹ̀ wo pé bí ti bá tiẹ̀ rí owó if i can just settle a few things tí mo kàn tiẹ̀ ah, bóyá Put your á balẹ̀ and I'll be relieved. how much are we talking about here. Eh, well sori tí má tiẹ̀ ṣe débi two million naira bó ti ké tiẹ̀ ṣe ti fi settle doctor lawyers a few things tó tiẹ̀ ṣe máa ṣe for now. bọ́dà bọ́dé ń kọ́. ẹ bòde bòde ó mọ̀ ń pa ẹ̀ and mo mọ̀ kẹ́ right now bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ gan mo máa lọ́yà and there ni òun náà ń wọ́wọ́ kiri ń sèyìn it's not easy man. Ah. Mm. Sure. Oh, dẹ̀ ṣàn pé two million naira yẹn ó máa tó. Ah, oh, yes dear two million máa tó tí má lè rí two million yẹn ó sì máa bá kíní débi kan eh i will still fix some things. Mm. that's not a problem She um, ọlá òde pẹ́jú ṣá. Ah, no ọlá ò pẹ́jú ah, rárá ọlá Ma, pẹ́jú. Hmm. máa to nǹkan tí mo lè ṣe ṣe máa try láti bẹ get owó yẹn ní ọ̀la bóyá ti bá bẹ kéètè pé èmi àti ẹ̀gùn àlejò ah, débẹ̀. no àlejò débẹ̀ you don't get ṣorí eh, tabajọ débẹ̀ sìn ó tún lè rọ̀ ẹ́ tún lè ju bó ṣe wà nílẹ̀ you get no no no ìwọ ṣáàfẹ́ mi nìkan ní kí n lọ eh, tí bá ti débẹ̀ I will settle everything kò yẹ. are you sure you be oh, fine. oh no I will be fine I will be fine trust me I will be fine. Eh? Ma'am, no problem jẹ́ kí n sáré mi ìkànnà tó kàn sí. ọ̀ òkè dẹ̀ òkè dẹ̀ ó ṣe. ọmọ jáde sí jáde jẹ́ ọmọ jáde sí àtẹ̀yẹmọ ẹnu kọ́mọ́dù. ẹ̀sìtì. mi mọ̀ pé ọjọ́ ajé àtẹ̀yìn ọ̀lẹ́ tó yẹ o mi mọ̀ pé wọ́n tó di tó báyìí nígbà tí mo rí ẹ lọ́jọ́ báfẹ́ ẹ̀rọ ìyàwó mi wà lẹ́gbẹ̀ẹ́ mi so mi ò lè fi gbogbo ojú wò ẹ mo kàn ń jí ẹ wò ni mo yà ń sọ fún ọ̀rẹ́ mi lẹ́gbẹ̀ẹ́rọ pé a pàtí ti dùn ìwọ ni mò ń sọ̀rọ̀ sí ẹ̀ ẹ̀ nígbà tó mo wá létà tó wá rí pé mẹ́ẹ́ tọmọ ìdí pọ̀ èèyàn láti tu wo èèyàn láti tu wo ó wà kó kí wọ́n ṣe kí ni kó treat bàbá dáadáa torí bàbá ṣetán láti treat ẹ dáadáa máa ná kinní kan fún ẹ owó náà ń pè. ṣé mo gbé téèyàn bá ń tajà téèyàn bá ti ṣe polówó ọjà àwọn èèyàn lè mọ nǹkan téèyàn ń ta. ṣé wàá rí ọjà tó polówó yìí máa rà mi wà níra lásán máa wà pa. mo mọ̀ pé ẹ lè ṣe ìgbòho owó wà lọ́wọ́ yín tẹ fẹ́ rà mí pa ẹ kú bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bòmí gan wà aṣọ yín pé ẹ níṣọ́ jàrà àfi nǹkan tó bá lò fẹ́ẹ́ lè mí kíní yìí ò ní fún ẹ ah, ó mẹ́kùn tí ń bá ra ẹ mú wàá kọrin o ah, wo àwọn orin tó ti kọrin wàá kàn rántí wàá kàn wá kọrin. ẹ sì dàgbà ojú ìlú. jókòó síbẹ̀ yóò dàgbà dé lẹ́bù yẹn ibi tí mo dàgbà sí ọ̀tọ̀ sórí tí mo kéré sí yẹn òun ló le jù wàá súfèé ẹ̀yin náà ẹ mọ̀ mí o ẹ mọ̀ pé ọmọ yín kéré lè mí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé ti dàgbà àná ọmọ mi gbogbo nǹkan tèmi máa ṣe àwọn ò lè ṣe fún yín. ọ̀dà sórí ibi tí ò bá sílẹ̀ láti máa ń jẹ ọjà ìjà wà lẹ́nu ilẹ̀ dẹ̀ tún wà máa gba room sí i. wọ́n ní kán open special room ní fún wa sí i ibẹ̀ máa ń pè ní Maracana Stadium àwa lọ bẹ̀ àwa àtayò àwọn awọ ẹni tó máa ń wẹ̀. wọn náà ìwé mi ti wọ́ọ̀nù yìí o. ìwọ máa wọ̀ ọ́ ti ẹ̀ èmi ti ń wọ̀ọ̀nù ẹ o. àmọ́ àwọn ẹni tó máa ń wẹ̀. ṣákìrò ẹ ò mọ tó máa ṣe sórí fóònù ọwọ́ ẹ yẹn ìwọ̀n fóònù làwọn èèyàn máa ń pè jù mo fẹ́ kó pa switch off ilé nìkan ló máa wà on kò lè èèyàn tó ní lọ́wọ́ pọ̀ ìwọ àti a few people ló ní lọ́wọ́ so wọn ò lè pé so switch off for at least two hours ẹ̀ tí n bá ṣe tán fúnra mi màá ní kó tàn dẹ́ gbogbo calls tó bá fẹ́ bá mi wọlé máa gbà máa rẹ̀ olùgbọ́ no that's my final order okay thank you. ṣé wàá ṣòpin two hours yẹn máa wọ̀ iná. tí two hours ò bá tó àárẹ̀ tó gba hours ìwà tó fi hours kún fún ẹ. ṣèjì nǹkan tí a máa ń dánwò láàrin two hours yẹn ìwọ náà ò ní lè délé sọ. take drink ẹgbẹ́ jẹ́ àlọ́ ò ní lè délé sọ. ẹyin rèézi ṣé tí mo ti ń ṣe díìmù mi ò ṣeré lẹ́yìn owó yẹn dẹ̀ máa wọlé thirty million naira. ẹ gbèsè wọn bá ẹ tí mo bá tán ta jókòó ta ló wà nínú pálọ̀ yìí èmi fẹ́ lọ lé ni hmm? eh, ó yẹ tiẹ̀ ti wọlé ni mo tiẹ̀ ṣọ́ọ̀bù ó máa wọlé ṣá. Eh, Christy ìdá sọ dùn o but eh, ṣùgbọ́n pẹ́ni tó ń bá ta yìí politician ni ó hmm. dẹ̀ mọ̀ pé àwọn politician wọ́n gbọ́n nínú wọ́n gbọ́n lẹ́yìn o ní láti wà very careful very very careful jọ̀ọ́ o. Christiana òtún hmm. ọ̀rọ̀ ni Amaka sọ you know say this kind man no be small meat at all we need to get concrete evidence so we go make us catch him like this. and if possible say make we hold him like this so dem no go fit deny anything now. Hey babes ṣé and ń dá òsùn lélẹ̀ tí bá ní iná ń jó lórí omi ẹni mo fẹ́ tí mo bí million ṣé mi ò mọ̀ nǹkan tí mo tí mo ń ta ni. Ah! Oh, mi ò tí ja yín san mi ò tí ì fún few details. E mọ̀ pé ìgbà tí mi àti máyì ta wà nínú rúùmù mo ti set camera mo ti set yẹn lẹ̀ ẹ ṣẹ́ni gbogbo bó ṣe ń la tó ń ṣe gbogbo ẹ wà lọ́wọ́ mi ẹ wait mo sweat dúró oní sex tape lọ́wọ́. Oh, I am ah! hmm, down. wake me up wake me up wake me up. Oh, baby, before for call me, make I come do that. That kind of thing I dey like. When you No worry, I'm right. Ah, so ní tí mo sọ nǹkan fún yín pé èèyàn máa san thirty million mú màá wà lẹ́yìn. ọmọ sọ ọmọ sọ. ṣé ìyàwó ẹ̀ gbọ́dọ̀ ní nǹkan bẹ́ẹ̀. ọmọ sọ ọmọ sọ. òun kọ ìyàwó ẹ̀ nìkan kọ́kọ́. gbogbo fámìlì ẹ̀ tó máa sọ owó. ó máa sọ social media lásán ìyá rẹ̀ jẹ́ wá sọ. wọ́n ti sá blog ìbá yìí. àwọn ti sá blog ìbá sọ. I dey always tell you say I too love you, you get brain wọ́n tàbí ṣáàpù. ẹ̀yin náà ti rẹ́yìn lẹ wa ṣe àwọn tó ń bú ìjọ tó kọ́ wa ṣe. àwọn tí wọ́n ti mọ orí ti ẹ̀rọ ìjọba wọn ni mi kò ní kò ní láti gbaṣọ kò ní daṣọ ẹbí ó yẹ ká máa ṣọpẹ́ lẹ̀ ọ̀ṣẹ́ mọ́ honestly because owó yẹn ó máa san. Eh, eh, eh, ẹ wẹ́yìn àwọn tán ẹ wọ́n yà ẹ owó abalọ́kọ́ abalọ́kọ́ máa ń sà ẹ̀ẹ́dẹ́gbàkọ́ if i tell you say i love you ó yá náà lẹ́tọ̀ọ́ my money your money na your own o baby ah, thirty billion for the account o. orí má ṣe mí lọ́mọ jábẹ́ ẹ̀dá ṣe mí lọ́mọ nua orí má ṣe mí lọ́mọ jábẹ́ sí ọmọ jábẹ́ sí. ìwà ọmọ ní mọ́mọ́ tó kí bẹ́ẹ̀. I'm sorry. Very, very, very sorry. I'm sorry. You are sorry? Ajiwale, now tell me, is that apology meant for me? Are you really telling me that you are sorry after the deed is done already? Listen, Kini, ni mo sọ́rí ẹ fẹ́ ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó wà lẹ́yìn? No, just tell me, Kini, we pay òun bẹ̀ mí sí ipò sọ́rí kí ló ní ṣe kí ni nǹkan tó fẹ́rẹ̀ tí wà nínú gbogbo nǹkan tó dá sílẹ̀ yìí? Dúró kí ló máa ṣe ẹ̀yìn ọkùnrin What exactly is your problem? kí ló dé tó jẹ́ wípé olè ọ̀fà aláìnítẹ̀lọ́rùn olójú kòkòrò abikun òkú làbí aṣọ ni gbogbo yín sọ fún mi kí ló ń rí lára ọmọ yẹn tíyàwó ẹ ò ní am I not good enough for you where am I lacking is it on bed or nínú oúnjẹ or what kí ló ń wá kiri ẹ o gbé erin lérí o tún mú ẹsẹ̀ wá fi ń ta ihò rẹ̀ wọ́n fi ẹjọ́ bó tún fẹ́ o tún nàgà ṣó fẹ́ sọ ẹni gbàkejì Olódùmarè ni ìwọ òpònú àgbàyà akíndanidání aláìníròónú yìí wá yí ẹ̀wò ibi tó bá yí ara ẹ̀ dé. I don't know I don't know in fact ọ̀rọ̀ náà ó di òrókùṣù dáwáì mo ṣetán ojú mi dáa mo ṣetán ojú mi dáa o ẹ̀rù tó wá ń bà mí sìn ni bí o ṣe ní tarnish image mi bí o ṣe ní affect political career mi ìyẹn ni problem tí mo ní báyìí. o orúkúṣù dàwa àbí òkè tí ẹ gbàgbé bòsí tó wá dégbà látọmọ méje ó kà lérí tẹ̀yin ọkùnrin tẹ́ bá ti ṣe ìmọ̀ tó bá ẹ wá máa parọ́ méṣù ẹ máa parọ́ mọ̀mọ́ ẹ sọ pé mọ̀ ló ṣe yín irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọ nǹkan tó gbé dání ọmọ nǹkan tó wà wájú ẹ kó tó máa ṣòṣì káàkiri ìgboro ẹgbẹ́ ọmọ ẹ ẹgbẹ́ ọmọ ẹ ó ti bá ti pé ò ní ojútì kankan kí níyẹn pàápàá dàbí ẹni pé kò lójútì kò ní rònú kò síbi tí ò lè kọrí bọ̀ kò sẹ́ni tí ò lè dojú kọ kò sẹ́ni ah! káì kí ló máa ń ṣe yín. ó mà dá sí mo fẹ́ fẹ́ adéwọlé abẹ́ta kò lọ sẹ́tùlẹ̀ kò lọ fún ní nǹkan tó lóun fẹ́ ó yẹ kó tiẹ̀ kọ́ dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá wípé lẹ́yìn èmi ìwọ tó sẹ̀lẹ̀ sí kò sí ìjú sórí net kí gbogbo ayé kó rí kó go viral. you you you think you, you think if I give her the money she will stop. are you asking me that question no sọ fún mi ṣé èmi ló ń bi léèrè yẹn. because oh, you're my wife I need you now. Oh! I need you I need your backing. Hey, eh, I need you now I need your backing. Now we need your backing now. mi ò sí ilé ó fẹ́ gba arákùnrin ọ̀gbẹ́ni ajéwọlé lọ fún ní thirty million tó béèrè fún kò sí wọn àti mo sọ fún ẹ ẹ ṣìnà alágbèrè oníṣìnà aláìnítẹ̀lọ́rùn àgbáyé òpó mi. your mother. Ah, ah, ah. ah. Ah, ah ah ah honorable. ẹ ti ṣe bàbá ṣe fún ọmọdé o ẹ ti ṣe bàbá ṣe fún nǹkan tí mò ń wò ń bí kò bójú mu pléètì lẹ̀ ńlá yìí honorable kò tọ́ sí irú yín sà Eh? kí lẹ fi ìpè àmọ́ àṣẹ báyìí. a ní mi mọ̀ pé mi mọ̀ kó ń record mi mọ̀ kó mọ̀ ń record rẹ̀ ha. Eh, in fact kò ń ṣe pé ẹ ṣe kínní ní oníbòǹkẹ́lẹ́ gbogbo ojú yín là ń wò ń ta gbangba gbangba yìí. tí mo bá mọ̀ kó ń record rẹ̀ mi ní fàṣejù sí i. ṣebí ọ́nì téèyàn bá ń dàgbà ó ń yógun jà ni ṣé tibí yẹn ò tí ì tó yín ni tẹ́ fi ń lọ ẹnu kò dáa àyín àgbàlagbà kí lọ́nà àbáyọ báyìí. tó tiẹ̀ wà náà sí ni pé bí orúkọ ò ṣe ní bàjẹ́ tí political career mi tí ò ní wà affected ìyẹn ni problem wa tí omi mọ nǹkan tí màá ṣe báyìí tí ò fi ní dé level yẹn. mo rò bó sọ pé ẹ̀ẹ́dúnyàn ní kẹsàn-án sàn kan. thirty million. ẹ thirty. Eh? ó ní kí n thirty million pé tí bá ti fóun thirty million òun ní jẹ́ kó déta mọ́ ju ọ̀dọ̀ ìyàwó mi. honourable thirty million Naira. ẹ máa fún o. ẹ máa fún. máa fún máa fún kí gbogbo ràìràì tiẹ̀ kúrò lẹ́wà máa fún. lẹ́nu ìpè ẹ̀kan là pléètì lásán thirty million naira. tó jẹ́ pé òun ló gbádùn ẹ̀ but ẹ máa fún náà ni ẹ máa fún náà ni o because eléyìí ò gbọ́dọ̀ jáde fún aráyé rí o kò gbọdọ jáde fún aráyé rí o ní nǹkan tẹ́ ẹ̀ ń dánwò tí mò ń wò yìí. wàhálà wà o mm, ẹ gbọdọ wọ́wọ́ yẹn kẹ́ fún. báwo ló ṣe ń ṣe báyìí. àtàárọ̀ tí mo ti dúró síbí wo ìgbà tó ṣe ń dé at this time of the night. kí ló kàn mí pẹ̀lú yẹn ṣé ẹ̀yin ò mọ̀ pé traffic máa ń wà lẹ́kọ̀ọ́ ni àbí inú èkó kọ́lẹ̀ ń gbé ṣé kí n gbé plane àbí kí n fò because i don't get. Eh. mo rí i pé agbára ti gbé ewo nítorí pé orí wa ti wà lábẹ́ if not o ni ní dá mi dúró síbí kó sọ pé hold up kan wà traffic kan wà lọ́nà. mr man ẹ ti ní kí n wá èmi rè owó mi dà. ìwé ìwé tó ní kàkó wa ni. ẹ gbowó wa ó pé. èmi ló ń bí pé ṣó pé sórí àyákò ẹ̀ gan-an lẹ́yìn ìgbà tí ń gbowó débí o tún ń béèrè lọ́wọ́ ti tèmi pé ṣó pé tí ò bá sí pé honourable nẹ̀mí ọlọ́run o ò mọ rí position ní ẹ̀ nínú ìlú yìí ó yẹ kán ti wẹ́ ẹ tí kò ti sọnù bí so kó ti sọnù kó ti pòórá kó wọlẹ̀ lóye ẹ wá ń sọ pé ẹ ṣówó pé anyway tó bá jẹ́ irú èmi ló bá dán wò wojú mi dáadáa tó bá jẹ́ irú èmi ló bá dán wò àmì politician o wọn ò ní rí ẹ mọ́ tán bá dẹ̀ máa rí ẹ bóyá àfàrẹ ẹ náà máa rí. ẹ jọ ẹ̀yin àti ta ni ẹ ń tó rẹ ẹnu yín ẹnu yín ṣe báyìí ta bá sọ ogo shit yẹn ọmọ àwa ta ni ti ó dàbí ẹ mọ orú èèyàn tèmi gan jẹ èmi tèmi ṣe irú bísíǹsì ẹ bìlí pé èmi gan-an ọmọ ilé ni mí ni ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ wọ́n wá tanìtì tọ́wọ́ pé wọ́n san owó yìí ni àbọ̀ fẹ́ try láti gbé ọwọ́ kọ́wọ́ ẹ wò ó jẹ́ ìsọfún ìṣe fídíò yìí ó ti wà lọ́wọ́ àwọn èèyàn yes ó wà lọ́wọ́ èèyàn tó yẹ pé tó bá pè mí bí ẹ̀mẹ́ta tí mi ò gbé kọ́ mi ó máa fi ìpẹ́ ti ṣe nǹkan kan fún mi ni ó dẹ̀ máa mú fídíò yẹn ó máa tag gbogbo àwọn bloggers ẹ bọ́ra yín lórí social media ẹ̀bí mi sọ shit ṣọwọ́ kékeré lẹ pè mí ni. so o ti kún kinní fún gbogbo èèyàn àbí o ti yá téèpù yẹn káàkiri àná. mi ò pín káàkiri o for security purpose mo kàn mú fún èèyàn kan dání ni ẹ dẹ̀ ti sanwó mi ń sìn ẹ ní láti bẹ̀rù pé fídíò yìí wà lọ́wọ́ anybody mi ní business pẹ̀lú yín mọ́ èmi àti àtọ́nọ́rẹ́bù ká má pàdé mọ́ láyé àti lọ́run mi fẹ́ rí. now owó ló fẹ́ gbé lọ yìí tó bá gbéwó lọ kí ni àrídájú yìí pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí máa mọ níbí. nítorí pé ẹ̀mọ́ mi ni tẹ́ bá mọ̀ mi mo lè má ṣe gbọ́ àwọn bísíǹsì òbò mi mi ń ṣe báyìí mo wà straight forward nǹkan tí mo bá ní mo máa ṣe mo ní mo máa ṣe mo ti béèrè owó lọ́wọ́ honourable wọ́n dẹ̀ sí rán yìnyín messenger ẹ̀ sì gbowó tèmi wá mi ì ní problem pẹ̀lú yín mi ì lè ṣe nǹkan kan fún yín mọ́ bí mo ṣe wà yìí a lè pàdé mọ́ ṣe ti gbọ́. àfi kó ya jẹ́ bẹ́ẹ̀ after this place tá a bá tún gbọ́ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ gbàdúgbàdú lè gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀. nǹkan tèmi wà áfà lèmi ti gbà ní mo ti gba ṣí ẹ̀mí lọ́dọ̀ honourable ṣe gbogbo táwọn náà kó jẹ ní ṣe ìyá náà ìyá wọn ló ṣe owó ni owó òlù nìyà so èmi ti gba ṣí ẹ̀ tèmi ó dàbọ̀ nice doing business with you. nice doing business with me mo lo happy kò ń lọ yẹn. mo so màá gbé thirty million naira wá síbí èèyàn kan á dẹ̀ gbé just like that á dẹ̀ máa gbé lọ mi ò ní gbaṣẹ́ àti tèmi. yes ẹ fẹ́ gbowó. o ò lè lọ́ọ̀bì kankan èmi máa gbà ní owó tó ń gbé lọ yìí. ṣé ni pé yìí gan bẹ́ẹ̀ ṣe wà ní ẹni ọpọlọ ẹ fẹ́ gbaṣẹ́ ẹ̀ fi yàn bí kì mọ̀ kówó epo lẹ́yìn náà. ẹ ní ṣe ayé gbọ́dọ̀ dojú ayé o wọn gba àkọ́kọ́ mi ilé ìkó lọ. ṣé o ṣe problem yìí àtẹ́sí mi ní ọ̀gá ìjọba kí ló wá ṣe bí kí ló bẹ̀rẹ̀. Ah, tell you say i love you. Eh? my money my money na your own o oh, baby. thirty thirty. thirty billion for the account o. bàtàṣì and gucci. Hey, bọ́ọ̀lù. Oh, Congratulations sílẹ̀ ń lọlé lórí irú kan ò tí irú gbá kan kí ni ń dùn ọ̀nù. mọ́mí mọ́mí kí ló ń ṣẹlẹ̀ mọ́mí. mọ́mí mọ́mí kéèyàn ra mọ́tò kó gbé wá sí ìyá tí kò gbé yẹ kí ló ṣẹlẹ̀ èmi ò mọ o. ẹ dákun torí ọlọ́run kí ni ń dùn yín nú. ó ra mọ́tò ni. ọ̀rẹ́ yín ra mọ́tò ṣé Kristi náà ẹ dákun iṣẹ́ wo ni Kristi ṣe kó tó ra mọ́tò yìí o ẹ ṣe ọlọ́pàá wa mi wálé ni àbí àwọn èèyàn wá pa olé mi pé mo jí wọn lówó ọ̀rọ̀ yín ti sú mi ṣé ẹnì kan tí mò ń sọ ni o ìwà tó máa ń wù lélẹ́yìí ṣẹ́ ti rí. láéláé ò ní jalè ràn mí èé e jalè mi ò tiẹ̀ wá ní dúró débi pọ́lọ́pọ̀ ó gbé ọ kí n tó sọ̀rọ̀ iṣẹ́ wo ló ṣe kó tó ra mọ́tò tó dáa tó báyìí èmi ò mọ̀ ní lajú mi lẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ọmọ wọn ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé ẹ rójú òlì ẹ̀ mú gbogbo tútọ́ ọpa lọ́dọ̀ ọ̀gá mi ni mo kúkú ti gbọ́ ṣùgbọ́n kò ṣe nǹkan kan ọ̀fẹ́ yọmí ń ṣẹ́ni Eh, ah, ẹ mọ́mì ẹ cool down now ó yẹ kẹ́ máa dúpẹ́ kẹ́ máa ṣọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé at least at the end of the day everything já sọpẹ́ ọmọ yín sharp gan wá di sharp. àbí ọ̀gá yín tẹ̀ ń sọ yìí ṣe bówó tó jẹ́ yín mo lọ́ọ́ bá yín gbà ẹ mọ iye ọdún tẹ̀ fi ṣe ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀gá yìí kí ló ṣe fún yín kí lè achieve lọ́dọ̀ ẹ̀ ilé tẹ̀ ń gbé òun náà lẹ̀ sì ń gbé ẹ̀ ibi ilẹ̀ bí mi sí ibẹ̀ náà lẹ̀ sì wà mo wá bá yín gbóhùn lọ́ọ̀ fún ká máa náwó kí mú yín kúrò nù yà ẹ sọ pé ẹ̀fẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ kú sínú yà ni kí ló dé. sẹ́yìn lọ́wọ́ afakọ́ ọ̀lọ́ kọ́kọ́ ọ̀lọ́ lu jìbìtì ra mọ́tò kò burú o sórí mo ti ra kẹrosíìnì sínú ilé jó tí ó ku eérú. ṣé ẹ ti ṣe tíátà ni. ìṣe fíìmù wọn jó mọ́tò yìí ni mo sọ ohun ẹ mọ ẹ mo ra yìí. sun gbogbo inú ilé yín máa sun yín mọ ẹbí ìwọ ló ra yìí rí. nígbà táwọn jìbìtì. ẹ ń fi yín ẹ kú sínú ìyà kò sí nǹkan tó kàn ó dà pé inú mọ́mí ò dùn sí wa lé ni káwọn máa lọ bóyá a máa padà next time mọ́mí ẹ bí happy ṣe gbọ́. ọmọ yìí máa pa mí máa pa mí ló bá yá dọ́mọ́ máa bàrà ẹ̀. kí ló ń ṣe tínú rẹ̀ ń dùn? má wà tó mú o ọlọ́run ràn lọ́wọ́ kó fojú pàwé rẹ̀. ọmọdé abẹ́sí báyà lọ́dọ̀ mi. ẹlò bíbí ẹlò màmí ah wọn ní tó bá ti kún bíi tiyín báyìí màmá mi ni wọn ah kọ́ńfà mi. ó bàjẹ́ o ó rí ẹni tó bá rí ẹ tó bá lóun ò rí èèyàn ó ti ṣe léyà èèyàn lẹ́yìn màmá ó mọ kémi ò bàjẹ́ ó fi mí lẹ̀ lọ́jọ́ yẹn olóhùn toast àwọn ọ̀rẹ́ mi àwọn ọmọ Ìgbò. ooo o ti ṣe mistake ṣó mọ tó ṣẹlẹ̀ mi ò fẹ́ lọ straight ni ọpọlọ nìyẹn ń lò mo fẹ́ ní kí wọ́n ra máa tó irú yẹn tí n bá ba ṣeré ọ̀sẹ̀ kan tí mo fi bíi ten million ba ṣeré mo kàn máa fa ohun tí yóò ṣe é fàjà ni mo lè ní kò mọ bàtà wọ̀ a kàn máa dàrú ni màmá ní kò wá parí ìjà ìwọ ń parí ìjà báyìí òkú sínú lọ́la tuntun nìyẹn so bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa ń wọnú àwọn ọ̀rẹ́ báyìí. nù kò rí bẹ́ẹ̀ o torí pé mi ò mọ bí ṣe fẹ́ ṣe mi ì lè kọjá òun kí wọ́n á bàwọ̀ wọ́n á wò pé bóyá mi ò kí n ṣe èèyàn rí mo dẹ̀ fẹ́ prove ara mi pé èèyàn gidi ni mi ni mo ṣe ní kí n gbọ́dọ̀ ti èèyàn wọlé ah, ah, ìbá òun náà ló dẹ̀ ti wá pàdé mi kí rẹ̀ kú oríire. bọ̀ sẹ́mi ò bá jí nọ́mbà ẹ̀ bọ́ọ̀lù àyẹ̀fẹ́ wà níbi ilé. ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run bó máa bá mi pàdé láyé ẹ̀ ń tiẹ̀ nìyẹn wàláhì tàláhì ṣé o máa ń tó ṣẹlẹ̀ níbi tọ́rọ̀ dé yìí gbàgbé gbogbo agbádá tá à ń dà sókè tá à ń dà lẹ́yìn ọlọ́run bá ń gbọ́ kò sí ìyàwó lé o. mo ṣe wà yìí o tí ì máa rí. bẹ́ẹ̀ ni o àwọn alhaji pablo ló jókòó yìí o. Hmm, wọ́n dé o àwọn Lagos boys. ọlọ́run bá ń gbọ́. àwọn èkó ò ní bàjẹ́. ó bàjẹ́ tì. bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn at the end of the wá rí pé bébí mama ti wà everywhere ìyá kan ọmọ méjì wọ́n ti bí bí bí. àgbè ilé kankan kan agbádá lórí native máa ń sọyàn darúgbó ni tí n bá bọ tí n bá wọ English àyè ajá gbàgbé n tí màrí nǹkan tó dẹ̀ wá ṣẹlẹ̀ ẹni tó jẹ́ kó máa serious pẹ̀lú mi tájọ máa bára wa kalẹ̀ tá a máa ṣe wedding ní ti gidi tí òun ṣe ti rá dáadáa tí ó ti yẹ òun ṣe ní kí n bẹ̀ẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ tó bá lè ṣe ti tèmi oríire tó kọjá lọ́dún yìí kò ní yẹ ẹ́ lẹ́ o. omi ń pe èmi àti ẹ mi o a ah, ní gidi wòran ní gidi tòmárì gidi. èmi náà mi ò kéré jù láti má rí o even our parents mi gan ti ń disturb mi pé kí n mọ́kọ wálé. Ah, torí pé èmi ló ń dúró dè. sorry excuse me. Okay. Ah. Hello, Maka What's up? You don't send am. Kí ló 6 pé Six million bíi ti báwo, ṣe eight million nìkan tá a sọ. No worry, no worry, leave am, I go call am. Má pè má pè, ó dàbọ̀ orí ẹ̀ tó I go call am, leave am. No, I no dey around, I dey island. Hey, eh, I did come, I did come soon. Okay. Màmá mi kí ló dé ohun èyí le púpọ̀ jù. Àwọn òwe kan wà ní tí owó wa tàjọ ṣe business tí kò ti sẹ́ǹdẹ̀. E, wọ́n lè sẹ́ǹdẹ̀. E. Ẹ jọ̀ọ́ you business wo lẹ̀ ń ṣe o tí a kàn ń six be seven mílíọ̀n owó tó ń fọyàn létí lórí ìjókòó bó ló ti jẹ́ èmi àtàwọn ọ̀rẹ́ mi tá bá ti tówó jọ bẹ́yìn a máa ń lọ sí China a máa lọ ń kọjá Eh, eh, ẹ jọ ní ọjà wo màmá mi. a máa ń kó window blinds eh, bed sheets àwọn nǹkan tá a máa ń ṣe nìyẹn oh. a máa ń ṣe interior deco. kí lẹ kú oríire. kí ló dé. a ní kọ́kọ́ kí lẹ kú oríire náà. kú oríire o. Oh. kí lẹ kú oríire ìdí ni pé. onílé kan ní Magodo phase one mo ṣe fẹ́ yanjú ẹ̀ ni mm. gbogbo nǹkan tí a máa lò mẹ́ẹ̀ pátá ìwọ ló máa supply everything títí kan ṣíbí ìbẹ̀wò ló máa supply ẹ̀ ah o ti o ti ṣoríire oríire dé. èmi tó mọ̀ rí just like that. àti mọ́ra náà ni ìṣòwò tó fẹ́ fẹ́ mi ṣé mi wà ní fowó mọ̀ táwọn ọmọ ṣàṣàkù bá rí wọn lójú títí tá fowó mọ̀ àwọn ajẹ́rù rẹ̀ ó ti ṣorí. àbòjọ lórí ọmọ mi ṣàánú mi mo gbẹ́kẹ̀lé nǹkan mi bíbélì yìí ni o bíbélì yàtàdúrà ni o ọlọ́mọdàdúrà mi lù láyà o ṣàánú mi o lórí ọmọ mi kristiano gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú àárẹ̀ ìpọ̀ ṣàánú mi ṣàánú mi o ṣàánú mi lórí ọmọ mi o ṣàánú mi ah, eh, eh, mọ̀jẹ̀ lójú ẹkún mọ̀jẹ̀ lẹ́nu òṣè lórí ọmọ yìí. ṣàánú mi ìrora ti ìgbẹ́kẹ̀lé ẹ̀kan méjì wọ báwọn lọ́wọ́ ṣàánú mi mọ̀jẹ̀ ọmọ mi kú Kristiana ah, eh, ẹgbà mi ẹgbà mi. Mm, mm. Kristiana ah, ah, ọkọ mi àdùkẹ́ Kristiana ah. báwo ló ṣe ń ṣe ọ́ ṣàánú mi Kristiana báwo ló ṣe ń ṣe ọ́ ara rí gbóná ọlọ́run o ta ni mo ṣẹ̀ báwo ló ṣe ń ṣe ọ́. ọlálẹ́kan. ọlálẹ́kan ta ni jẹ́ ọlálẹ́kan ta ni jẹ́ bẹ́ẹ̀. ajé olókun ajé olókun sẹ̀mí adì èmi ọlálẹ́kan ni mo wá pè ẹ́ lónìí Christiana tómi bá balẹ̀ á nípa tójò bá balẹ̀ á balẹ̀ tààràtàrà èmi ọlálẹ́kan ni mo pè ẹ́ gbogbo àrísìkì oríire tó yẹ kó jẹ́ tiwọ Christiana lónìí kó máa jẹ́ ti tèmi ọlálẹ́kan ajínifújà kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. lẹ́kọ̀ọ́ kí ló dé gbẹdú kí ló dé kí ló fi gbẹ ṣe. sọpadà sọpadà ewé amúnimúyẹ kó mú ẹ alátajabala inú ẹ ló gbé èrò sọpadà ọmọ àlè ọmọ ná ọmọ ná orí kò dórí kó. ohun tó ń dẹnu ṣe yí ó àbọ̀ ń bọ̀ fúnníṣẹ́ ọmọ jẹ́ bẹ́sí. lónìí. sítá ẹ̀ jẹ́ jẹ́ ọmọ jẹ́ bẹ́sí ah. sagbẹjẹ mọ ń họ. Ah. ọmọ jẹ́ bẹ́sí. tani mo ṣe. kí yìí. ọmọ jẹ́ bẹ́sí. kò sí nǹkan tá a fẹ́ èmi ni kó o ṣáà lè máa dóyún tọ́. o ti ẹ̀ lè dá tọ́ gbàjẹ́pà gbélébọ̀ àánú èjì ni kò dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ gan tó bá kò ní ilé ayé mi báyìí bíi pé mo wálé ayé asán ni. Hmm. kò tiẹ̀ sí nǹkan tó lè yà wá àdúrà náà la máa gbà àdúrà mi sọ́lọ́ ni pé kọ́nà ṣàbá mi pèsè iṣẹ́ gidi fún ẹ tí wọn náà tiẹ̀ fi tọkọ ìyàwó ṣe. Hmm. àbá mi kẹ́ni mi lè tọ́ lórí ìyàwó mi wo ìgbà ẹ̀ wá lọ ẹ̀ má ṣe ìrẹ̀lẹ̀ ṣàlẹ̀ kí wọn ra máa ṣe díẹ̀ díẹ̀ mo mọ̀ pé náà kó bá mi gbé ẹ̀ e. ọlọ́run á dẹ̀ gbé ọlọ́wọ́ e sókè. kí ló ń wá mi kiri fún torí mi mọ pírọ́blẹ̀mù ẹ̀ kí ló ń wá mi kiri fún mo sọ fún ẹ mo níwọ̀ kọ́ ló lóyún inú mi ò dẹ̀ wá mi káàkiri kí ló dé. ṣadé ó ti wá dìsìn èmi kọ́ mo lóyún inú ẹ̀ nígbà tájọ́ ń jí àtàjọ́ ń tọ́ oyún èmi mo lóyún ìgbà tọ́sùkọ àti bímọ tó ń sìn ó di pé mi kan mo lóyún àbí. wọ́n kọ́ ló ní mi ò kí n ṣe bébí mo mẹ́tò fún mi lóyún. Mr. Man kí ló ṣẹlẹ̀ kí ló wá bí. ó yá ìta bọ́sì bọ́tà my friend. àbí ìjà ni togbóyún mi wá fún rè. gbé gbogbo ẹnu ẹ sàn sáyé dàda dídí ọkọ tèmi lélẹyìí fine boy ah kí ló ń ṣe ilé ọdẹ tí má sọ tẹ́lẹ̀ pé wọ́n ló lóyún tí mo dẹ̀ tún sọ sí pé wọ́n kọ́ ló lóyún obìnrin ló mẹ́ni tó lóyún fún ìwọ kọ́ ló lóyún nù mí mi ní nǹkan tó fẹ́ bá yín sọ o ṣùgbọ́n Ṣadé máa wá gbọ́ o tó bá jẹ́ pé èmi mo lóyún yìí tó wá gbé wá fún ọ̀dẹ̀ yìí o ò lè rọ́mọ yìí bí o tó bá wá ṣe mistake torí ọmọ yìí bí kò ní wúlò fún ẹ ọmọ ìbànújẹ́ ló máa jẹ́ fún ẹ. irọ́ ló pa àìríjẹ́ tó. ọmọ yóò wá ní fọjọ́ kan dùn ẹ́ nú o rẹ̀ tún wá ní jẹun ọmọ. Mr. Man ilé àdúrà ni bíbá wọn kì í ṣépè ń bí bọ́ọ̀tà ń sìnkú má bàa tẹ̀ now get out ó sì lọ ẹtì ẹ̀rígbó erí. kò ṣe kìkì bọ́dì lásán kò fẹ́ jí. ó fi pé bọ́dì lè lè ṣe yìí. ẹ ọ̀dẹ̀ ló ṣe kí kámá lọ́jọ́. ee bó ló ṣe wá ń ṣe yìí kristiana kristiana ee gbé olúwa o mo ṣàdúrà mo gbàdúrà mo kúnlẹ̀ mo bẹ̀bẹ̀ mo ní ọmọ ni kò sinmi ah kristiana ọmọ tó so kò ráyè ẹni tẹ́ bá rí báyìí o ẹ gbà mí. kristiana kristiana mo dáràn mo gbé tèmi bá mi o yé ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ń wò mí ni ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ wọ ọmọ mi ee mo sì bẹ̀bẹ̀ mo lọ́lọ́run ọmọ ni kò sí mí ọlọ́run ọmọ tí mo ti gbọ́ kan pé yóò gbẹ̀yìn mi rèé o. Christiana bí mo ṣe bọ̀ ọ́ sí náà sọ fún mi mo ní kí n yà kí n wò ó ẹ pẹ̀lẹ́ àníyúrú ẹ̀ mọ́ o. torí bẹ́ẹ̀ bá ké láti èmi títí dàárọ̀ ọ̀la ìyẹn ò ní kí Christiana dìde o. bẹ́ẹ̀ ah, ẹ má ké mọ́ o àǹtí ẹ̀jọ̀ ẹ bá mójútó wọn o ẹ má ké mọ́ màmá. ẹ ṣe inú náà ni mo bá àmà sọ kó má sọkún mọ́ àmà ọmọ kú ọmọ kú ni ọmọ làwa náà jẹ sí i ẹ pè mí má dá yín lóhùn. mama Christiana ẹni tó bá sọ pé kò dùn yín kóun náà lọ mọ́ ọmọ tiẹ̀ kó lù pa. ẹ ṣe. máa ní irú ẹ̀ mọ́ ẹ má kérú ẹ̀ mọ́. àmín àmín àmín n ò mọ̀ pé pé kọ́lá dé oṣẹ̀ hmm? èmi kúkú lè kó ẹ̀dá tó dá yìí lẹ̀ mi ò mọ̀ pé yín ogún ọdún a máa jóni lọ́wọ́. christian. mama ọlọ́run àbá wa fọ̀run kẹ́ àbá wa fọ̀run gẹ̀ àdúrà ló tá a máa tún máa ṣe fún báyìí ó ti lọ ẹ ṣáà máa sọkún wọn ẹkún ò dà fún yín ẹ má sọkún wọn ẹ ti gbọ́ màmá. èmi ni mo kúkú sọmọ mi dọmọ jábẹ́sì. ọmọ jábẹ́sì ọmọ bẹ́ẹ̀ ni jábẹ́sì ọmọ àbànújẹ́. orí má ṣe mí lọ́mọ jábẹ́ ẹ̀dá ṣe mí lọ́mọ núwá orí má ṣe mí lọ́mọ jábẹ́sì ọmọ jábẹ́sì. ìwà ọmọ ní bàbá ṣòkí bẹ́ ìwà ọmọ ní bàbá ṣòkí bẹ́ o láàbá ayé la ó fi sí lọ. àìmọye àwọn èèyàn tó ti hùwà yóò hùn yẹn. wọn ò sí mọ́ bí wọ́n bọ́ ṣe lọ gbà. ọmọ Jabezzi sista ṣe jẹ́jẹ́ o. ọmọ Jabezzi sista fọ́ ẹ lọ gbà. ọmọ yìí dára òun wọ̀ ṣùgbọ́n careful ọmọ dára òwúwa ìwà lọ́ba búrẹ́ o. ohun tó ń tọ́ lọ́dún eégún o. ọmọ alágbà àfàkàràjẹ̀ gan. ọmọ yìí máa ń pa mí máa ń pa mí.